رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبكم ويتوب الله على من يشاء والله عليم حكيم أترني نوعات السواجو بلغ بلدها bó ti ṣe pa àwọn olùwàgbé òdodo láṣẹ pípé kí wọ́n bá àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba jà kí wọ́n ja àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba lógun ta ni ọ̀tọ̀ ọlọ́run. wọ́n kọ̀ láti jọ́sìn fún un. ọmọ dájú pé òun ò lókè míì lẹ́yìn sẹ́mà ṣùgbọ́n kọ̀ láti máa tẹ̀láṣẹ ẹlẹ́dàá rẹ̀ ọwọ́ àfi bẹ́ẹ̀ ó di ọ̀tá ọlọ́run ọlọ́run pa àwọn ẹrú rẹ̀ tí ń jọ́sìn fún láṣẹ pé àwọn ọ̀tọ́ òun wọ̀nyí òun ṣe lọ́rùn ẹ̀yàn lórí wọn kí wọ́n bá wọn jà ọlọ́run sì tún fi nínú àwọn àyà ọlọ́kan ọ̀jọ̀kan bó ti ṣe jẹ́ pé àwọn ọ̀tọ̀ ọlọ́run ìsẹ́ni tẹ́ lè gbójúbọ̀ ọ̀rọ̀ fún ìjà gidi lẹ́ẹ̀dójú rẹ̀ kọ́ wọn. yàtọ̀ sí pé tẹ́nìkan nínú àwọn kèfèrí tó bá tọrọ ààbò lórí pọ́ùn fẹ́ wá bá nàbì sallallahu alayhi wa alihi wa sallam lójú ayé ànábì kóun lè bá àgbálàyé nípa ẹ̀sìn Islam abọ́nfẹ́ wá bá ọ̀kan nínú àwọn onímọ̀ lẹ́yìn kó ànábì sallallahu alayhi wa sallam láti gbọ́ nípa ẹ̀sìn Islam ọlọ́run ẹlẹ́dàá wa ní tẹ́nìkan bá tọrọ protection látàrí àti lè láǹfààní àti wá gbọ́rọ̀ ọlọ́run. ọlọ́run ní ní ntọ́tọ̀rọ̀ lórí béèrè ẹ kí arọ́ ni ẹ má jẹ́ ká ìdáwó ṣe láàbò tó yasma' títí tí ó fi láǹfààní àti gbọ́rọ̀ lọ. torí tẹ́lẹ̀ náà ọlọ́run ṣàdédé pé kẹ́ ẹ máa jẹ àwọn ọ̀tọ́ bí èèbá ṣe ta ìgbàgbọ́ tí ń dà wọ́n láàmú tẹ́lá sì ti ṣe ń tí a fẹ́ kí wọ́n ṣe tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn náà ti dọ̀kan nínú wa ò lẹ́tọ̀ọ́ sí ká tún dojú ìjà kọ́ wọn mọ́ lópin ìgbà táwọn bá ti ń sojú ṣe mùsùlùmí tí wọ́n ṣe ń jìnà sí tí ọlọ́wọ́ bá wọn fẹ́ àwọn náà ti dọ̀kan nínú wa nù. wọn ẹni ẹfọ àwọn láǹfààní káwọn wá gbọ́rọ̀ lọ àwọn fẹẹ gbọ́rọ̀ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ṣùgbọ́n àwọn tọrọ ààbò tó péye àwọn pé bá gbẹrù báwọn nínú mùsùlùmí wọn mú ni bá mú àwọn bá ní ẹ ẹ má ṣe jẹ́ kí aburú ṣe wọ́n gbọ́wọ́ yín ẹ ò sì gbọ́dọ̀ fàyídà ṣe wọ́n títí tí wọ́n fi gbọ́rọ̀ ọlọ́run ọba tí wọ́n wá gbọ́ thumma ablighu ma'mana ẹ wà. gbàtà máa ń jáde lọ ẹ sì wọ́n dé ẹnu bodè ti orílẹ̀-èdè Islam tí wọ́n fi lè lọ lálàáfíà. La láì jẹ́ pé nìkan náwó aburú sí wọn. ó wá dàbí ìgbà tó ṣe pé àwọn kan nínú àwọn mùsùlùmí wọ́n wò pé ṣé ìjà náà ló sì yẹ ká máa bá àwọn mùṣírìkí náà jà àwọn káfìrí ìjà náà ló sì ká máa bá wọn jà ní nǹkan tó ṣe pé a ní mọ̀lẹ́bí nínú wa a níye kan a ní bàtà nínú wa bí ìgbà táwọn kan wò pé ìjà kọ́mọ̀ yìí ẹ ká máa dojú rẹ̀ pa àwọn èèyàn yìí bí ìbá ṣe ká máa tù wọ́n ká máa rọ̀ wọ́n ìwọ náà a ò tún ọ tún ṣe o ṣùgbọ́n dàbí ìgbà tí àwa ń wò pé ìjà kọyọ kọkàn apá kan náà mùsùlùmí ń ronú bá tẹ̀sí mọ̀ pé bí wọ́n bá rò tó o wí àwọn èèyàn bíi tiẹ̀ àwọn ò lè mọ́ tó rò ó dìgbà tó o bá tó wì í ṣùgbọ́n lọ́wọ́ ẹlẹ́dàá wa òun ti máa ń tó rò kó tó rò ó sì ti mọ èyí tó ń rò tó ò ṣe tó ò wí jáde táwọn èèyàn fi mà ó sì ti mà á ṣáájú kó tó ṣe torí ẹ̀ lọ́wọ́ bá fi ń dí wọn lọ́nà pé bọ́ ọ bá rò pé kí ló dé ọlọ́ni báwo ló ṣe wá rò ipá fi àwọn ọ̀sẹ̀ bọ̀ sílẹ̀ fún ọmọ mùsùlùmí wọ́n máa lọ wọ́n máa bọ̀ bọ́ bá ti ṣe wù wọ́n láwọn ẹni tó ṣe wípé àwọn wọ̀nyẹn wọn ò fi ìgbà kan gbà tó ọlọ́run ẹlẹ́dàá wọn rí wọn ò sì fi ìgbà kan gbà ti ìránṣẹ́ rẹ̀ tó jẹ́ ìránṣẹ́ ti gbẹ̀yìn anabi wa sallallahu alayhi wa sallam torí pé gbogbo tó bá lákòókò yóò lópin ẹ̀rọ báwọn ìránṣẹ́ tọ́lọ́run fi ránṣẹ́ ọbẹ̀rẹ̀ látòrí anabi nuh aleyhi salam lẹ́yìn nuh àwọn aránṣẹ́ wọ́n tẹ̀lé iṣẹ́ kan náà ní gbogbo wọn wá jẹ́ tóbi dórí anabi isa aleyhi salam tó ń pè ní jésù ọlọ́ọ̀lọ́ọ̀ kọ́ máa bá gbogbo wọn pátá wá jíṣẹ́ oríṣi kan náà iṣẹ́ yìí ni ana abudullah wajitanibu taghut. wọ́n nìkan nìkan ẹ máa ṣe ẹ sì jìnnà fún mi máa jọ́sìn fòòsà títí tó tún wá fi dípá nàbí wa aṣáájú ẹ̀dá anabi muhammad sallallahu alayhi wa sallam tó náà fi dé iṣẹ́ tiẹ̀ tó náà wá jẹ́ kò yàtọ̀ sí eléyìí báyìí àwọn wọ̀nyí wọ́n kọ́tọ́ náà wọ́n kọ́tọ́ anabi rẹ̀. لا يرضونكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم nítorí àgbàgbọ́ tí wọ́n ti ṣe sádàbí Muhammad sallallahu alaihi wasallam wọn náà ṣàkíyèsí dáadáa ìgbà kan ló sọ ọ́ di mùsùlùmí nítorí sọ ọ́ di mùsùlùmí yẹn òun gangan gangan làwọn takò nítorí sọ ọ́ di mùsùlùmí yẹn kó ọgbà fọlọ́ ọgbà gbọ́ ní pàápàá nítorí sọ ọ́ di mùsùlùmí yẹn kó ọgbà fọlọ́ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣàkíyèsí ẹni tá a pè ń kéfì tá a pè lọ́sẹ̀ bọ́ nǹkan tó jẹ́ kókó tí wọ́n gbàgbọ́ tó fi jẹ́ mùsùlùmí ló ta ọ̀pọ̀lọpọ̀ bá gbọ́ ó sì ta tànàbí Muhammad sallallahu alaihi wasallam ọ̀tá ń padà tó sẹ́wọ́n eléyìí nínú àlọ́ ẹ̀jẹ̀ ẹ̀jọ̀ máa dá mẹ́jẹ̀ mu igi àtọ̀ ní síjà àjọ máa gbé àjọ máa kéré pọ̀ wá ẹ́ mi bá mú epo wá kí wọ́n mú yọ̀ wá báwọn ni ó ti ṣe jẹ́ lẹ́ẹ̀jọ́ máa dá mẹ́jẹ̀mú lẹ́ẹ̀jọ́ máa dá pàdé pàdé lẹ́ẹ̀jọ́ máa ṣàdéhùn kò ní síjà àwọn ẹni tó ṣe ike wọ́n ìyẹ́ bọ̀họ̀rù wà lẹ́kọ̀ọ́ tó bá lọ jẹ́ pé àwọn ilé ọba lọ borí yín ni lọ́wọ́ pé ọwọ́ wa lè kú dá wà wọn ò ní sẹ́nìkan kù nínú yín wọn ò ní fi ẹnìkan lẹ́nu wọn ò sì yín pa ni wọn ò sì yín pa torí délé bẹ́ẹ̀ làwọn ọ̀tá ìsìn Islam nínú gbogbo tẹ̀sí islam bẹ́ẹ̀ làwọn tẹ̀sí islam ní ìgbà tí Palestine tó ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí kó tó di pé àwọn England àti àwọn France wọ́n dá ìte wọ́n fi gba gbogbo àwọn ìlú mùsùlùmí máwọn mùsùlùmí lọ́wọ́ pàápàá jùlọ àwọn countries tó jẹ́ tàwọn lárúbáwá ní al-Sharq al Middle East فلسطين أم بلاد الخلافة العثمانية لا بإجابة عثمانيون نجا ومتاكي تركيا هو وناني الخلافة الإسلامية الأخيرة إن لو تسبو إليك جاتي تاريخ أو لو omi ń bọ̀ wọn wulẹ̀ tí dunná ìwọ tẹ́sí islam ọwọ́ àwọn eléyìí ilẹ̀ tó ṣubú lẹ́nu lọ́lọ́ ètò ṣubú wọ́n máa wá pé khalifa ti kẹ́yìn ní empire yìí wọ́n máa pè ní khilafatul rajulil mariyad wípé khalifa yẹn khalifa tó jẹ́ aláàárẹ̀ ìgbà tí wọ́n pe khalifa yìí ní aláàárẹ̀ ǹjẹ́ mọ̀ pé lásìkò yìí tọ́jọ́ pọ́lẹ̀ àsìkò yìí gángangángan òun náà ni àwọn England ni wọ́n gbìyànjú àwọn England wọ́n gbìyànjú láti gba Palestine láti gbà kúrò lọ́wọ́ àwọn Turkey lọ́wọ́ àwọn mùsùlùmí wọ́n lè bá gbé fáwọn Yahudi wọ́n ní àwọn ṣetán láti kó owó ribiribi wá owó gold láti ra Palestine kúrò lọ́wọ́ àwọn mùsùlùmí sẹ́bẹ̀yìn sì rántí wípé Palestine yìí ayé Umar ibn al-Khattab radiyallahu anhu lọ́lọ́run fún wa níṣẹ́gun lórí àwọn ará rẹ̀ tá a fi gba ìlú ìkó lọ́wọ́ wọn. ìgbà náà ní àgbà ṣọ́ọ̀ṣì Palestine ni ló tọrọ lọ́dọ̀ ọ̀gágun àwọn mùsùlùmí tó gba ìlú wípé kí wọ́n sọ fún khalifa umar ibn al-khattab kọ́dà kókó náà wá fúnra ara rẹ̀ kó fi wá gba kọ́kọ́rọ́ ìlú baitul maqdis tí wọ́n ń pè ní jerusalem umar radiyallahu anhu ó sì wá sí jerusalem ní baitul maqdis wọ́n wá gba kọ́kọ́rọ́ baitul maqdis ìlú yìí bọ́ sọ́wọ́ àwọn mùsùlùmí sọ́mọ́ yìí pé kìí ṣe pé ẹ̀rín làwọn mùsùlùmí rín ni wọ́n fi gba Baitul Maqdis kìí sì ṣe pé abó òdodo ni wọ́n gbé wá pàdé àwọn mùsùlùmí ní ìgbà tó fẹ́ gba Palestine ẹ jẹ́ àwọn bàbá ńlá wa mùsùlùmí òun náà ni ọjẹ́ tí wọ́n ta sílẹ̀ tọ́lọ́ ní kí ọwọ́ tí wọ́n wá dùn àwọn ọ̀tọ́ ọlọ́wọ́n bá tí ìlú yẹn fi bọ́ sọ́wọ́ àwa mùsùlùmí bó lẹ́yìn ṣe wáá fẹ́ fowó tata ni jẹ́ ipe ká gba owó ká tara bẹ́ẹ̀ ká gbé Palestine ká gbé lẹ́yìn lọ́wọ́ fi pábàkì mẹ́ndàá nínú abọ́ gold káwọ́ gbé fún yín kápọ̀n. Khalifa Sultan Abdulhamid orúkọ bàbá yẹn ni Abdulhamid ó ní Palestine tẹ́yìn fẹ́ rà ọ́ kò sí rà ló kọ́ rẹ̀ ń jẹ́ lèmọ́dá nítorí pé ẹ̀jẹ̀ àwọn bàbá ńlá wa òun náà ni ọjẹ́ títa sílẹ̀ torókùn ni wọ́n jà tí ìlú yẹn fi jẹ́ tàwa mùsùlùmí kò wá sẹ́ni tó rí yẹn gbà kú lọ́wọ́ tiwa àfi náà rẹ̀ wa ta sílẹ̀ kọ́ pa wa tá a bá pa wa tán borí wa ni wọ́n tó lè rí lùngbà subhanallah torí pé al-khilafatul islamiyya quwwa ká ní khalifa tí ó jẹ́ olùdarí gbogbo orílẹ̀-èdè islam àmì agbára ni báyìí sultan abdulhamid sọ àwọn yahudi gbé falastin nígbà tá a sọ yìí àwọn mùsùlùmí ọ̀fara ni wọn rárá rárá wọn ń gbáyé gbádùn bẹ́ẹ̀ ara sì tù wọn jọjọ ẹnìkan máa ń lépa wọn dẹdẹ wọn ká ẹnìkan ò sì pókú bi tí wọ́n gbé gbà torí pé àwọn mùsùlùmí àwọn náà lẹni tó mọ ẹ̀tọ́ gbogbo ẹni tí wọ́n bá gbàgbé ju gbogbo bẹ́ẹ̀ lómi ìsìlẹ̀ mẹ̀tọ́ alábàgbé lọ torí pé islam ti wá ọkọ wa lẹ́kọ̀ọ́ lóríṣiríṣiríṣiríṣi nípa bá ṣe máa ṣe sálábàgbé wa ní dáadáa ó kéré jù tó lè ṣe sálábàgbé rẹ ìsìláàmù sọ pé ọ̀gbọ́dọ̀ fara ní. nítòsí dájú ni pé gbogbo ẹjọ́ bá ti fara nìyà ó ti ṣe kíni sí ó ti ṣe dáadáa sí. bọ́dà ọ̀rọ̀ lásán ìsìláàmù ọ̀gbà kan sọ̀rọ̀ sálábàgbé rẹ lọ́rọ̀ tó ní lára ọ̀gbọ́dọ̀ mọ lójú ọ̀la rẹ lọ́nà tó ní lára so kí ló tún wá ṣẹ́kù kí ló tún ṣẹ́kù bí ìsìláàmù tiwa ti ṣe wí nù ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹnìkan kì í bá àwọn mùsùlùmí gbé kó rí ìnira ẹnìkan kì í bá àwọn mùsùlùmí tó káyọ̀sù kò lè ṣeéṣe nítorí pé alófin tọ́lọ̀ wọn bá fi ránṣẹ́ táǹtẹ̀lì a ní ìlànà tí ìránṣẹ́ náà òpin àwọn ànábì aṣíwájú gbogbo ẹ̀dá ànábì Muhammad sallallahu alayhi wa tó fi àwa máa tẹ̀lé àwa kì í gbọ́ a kì í gbọ́ nípa àlànà anabi sallallahu alayhi wa sallam kánikọ́ kàn wá kìí sà wá kìí ṣe mùsùlùmí ló máa ń ṣe bẹ́ẹ̀ kúrẹ́ islam sọ pé ṣe dáadáa sálábàgbé rẹ ṣe dáadáa sálábàgbé rẹ ṣe dáadáa sálábàgbé rẹ anabi ní ọ̀rọ̀ yìí pọ̀ láti ọ̀dọ̀ mọ̀lẹ́kà jibrilu sí mi débi pé mo wò pọ́jọ́ kò dé tí mọ̀lẹ́kà sọ yìí alábàgbé rẹ ní ojogún rẹ subhanallah torí ẹ̀ abẹ́ ìjọba islam ní Palestine gbogbo wọn ní gbébẹ̀ lálàáfíà ẹnìkan fara ni wọn ẹnìkan òdún kòkò má wọn ẹnìkan àmọ́ abẹ́dẹ́ wọn láti gbẹ̀mí wọn kẹlà kọsẹ́lẹ̀ ṣùgbọ́n o kí ni wọ́n gba ìlú kúrò lọ́wọ́ àwọn mùsùlùmí sí ni kí ni àwọn England ni wọ́n gba ìlú kúrò lọ́wọ́ àwọn mùsùlùmí lẹ́yìn tí wọ́n ti tan àwọn lárúbáwá jẹ táwọn lárúbáwá náà yarí máwọn tọ́kì lọ́wọ́ tí kìláfà fi wú dànù lọ́ba di pé gbogbo àwọn ìlú làwọn England and France lọ́ba pín mọ́wọ́ báwọn ti ṣe ṣe nù ẹni tó bá ń ka àwọn òyìnbó yẹn kọ́ ọ̀rẹ́ kò dájú gbádùn àwọn England France nkankan ah. àwọn tó wá já àwọn ìlú wa mọ́wọ́ wọ́n já mọ́wọ́ kélekele oore olówó àlọ́dọ̀ tí wọ́n tán fẹ́ ṣe ta àbí wọ́n ń wá bí tí tún máa tọ́sẹ̀ tí wọ́n ń ṣe wọn wá ibi tí wọn ti máa tàpara tí wọn ń ṣe wọn wá ibi tí wọn ti máa tọsọ ìfọnu tí wọn ń ṣe wọn ti ayé ti di ayé creativity ayé ti di ayé productions so àwọn nǹkan tó ń produce ó ti pọ̀ ju nídìí wọn lọ kálukú wọn ń wá ọjà tó ti ta àwọn nǹkan tó ń produce ní tó gbé wọn jáde tá a fi ń gbà lóòlù nù ìgbà tí wọn tún dé lóòlù wọn tún fojú sí pé raw materials yóò wà láwọn ìlú yẹn so àwọn nǹkan èlò bí epo rọ̀bì bí irin bí irin dẹ́límà bí kùsà nkankan àwọn kó gbogbo ẹ̀ wọ́n kó lọ lu àwọn lọ tuntun wọ́n tún kó wá àwọn gegege ra àbí tí ṣẹlẹ̀ náà kọ́ mi ní ìsìn epo rọ̀bì wọ́n kó kó àwa làmọ́ bá ṣe máa mọ́ ara wa balẹ̀ tiwa jẹ́ àwọn wa fọ́ wọ́n yọ sọ́tọ̀ wọ́n yọ wọ́n yọ dísèlù sọ́tọ̀ èló la ta fún èló la tún padà ra ọlọ́njẹ́ agbọ́n ọlọ́njẹ́ agbọ́n bí ẹni tó kó gàrí jáde ni tó gbẹ̀bà wálé abẹ́rẹ́ nǹkan mọ̀ wọ́n kó gàrí jáde ọ̀rọ̀ ní finish product ló fi gbà wálé ọgbẹ̀bà wálé tí wọ́n gbọ́n nù ìwé ṣe jókòó ti kọ́ tẹ̀ bá rẹ̀ ọ̀rọ̀ ajẹ́ pé wọ́n kó gàrí jáde ọgbẹ̀bà wálé torí ẹ̀ àwọn òyìnbó wọ̀nyẹn ìgbà táwọn wá gba Falastin ọjọ́ tí wọ́n jáde kúrò ní Falastin ni wọ́n sì fi ìjánu nìyẹn ni wọ́n fi lé àwọn yahudi lọ́wọ́ subhanallah walan tarda anka al-yahud walan nasara hatta tattabi'a millatahum àti yahudi àti nasara wọn ò ní yọ́nú sí ọ ìwà mùsùlùmí wọn mọ̀ pé lu èsè tàwọn èsè tàwọn yahudi kì í ṣe tàwọn nasara. àwọn ọmọ Palestine àwọn ló nílùú wọn àmọ́ ń gbà kóso pọ̀lẹ́ làwọn lẹ́nìkan tí ó gbèjà wọn mọ́ torí àwọn ti sọ orílẹ̀-èdè Islam tọ́fẹ̀ tó gbòòrò orílẹ̀-èdè Islam tó pé òòrùn kìí wọ ń bẹ rárá mọ ń fún twenty hours náà ni torí tó ti níbùlà síbi tí ó bóun bá ti wọ̀ níbù lọ́rùn òun sì ń bẹ níbù wà rẹ̀. àyè khilafatun la taghibu anha shams. bẹ́ẹ̀ ni ìjọba ẹ̀sìn Islam ọ̀fẹ́ débi wípé òòrùn kì í wọ̀ mẹ́ngbà kankan torí tó bá ti wọ̀ lágbọ́n bíi kan bẹ̀ yóò sì tún sẹ́kù lágbọ́n àbòmí níbi tó fẹ̀ dé. yẹn kó yàtọ̀ sáwọn kọ́ńtìrì kókò kó wọ̀nyí tọ́jà pé ni rondoni ṣùgbọ́n ìfẹ́ ń pè ní ìjọba ẹ̀sìn Islam wọ́n bẹ̀rẹ̀ láti Indonesia Indonesia lọ́lọ́ ń sì ń bọ̀ títí títí títí títí ó kó gbogbo Áfíríkà yìí mi ó kó gbogbo Asia mi ó tún kó mi nínú Europe ó tún kó mi nínú American continent ó tún kó mi nínú Australian continent New Zealand gbogbo ẹ̀ so ìjọba ẹ̀sìn Islam ìjọba tó ṣe é pé òun kì í wọ̀ mẹ́. lẹ́yìn náà ti sọ àwọn orílẹ̀-èdè àjàkólokolo balógun tó gbèjà tani àwọn Palestine ti ríra wọn láwọn nìkan ṣé ń gbàtà bá gbogbo bó wù ká lẹ tó kò sí bí ọ̀tá ẹyọ kan bó ti ṣe lè lágbára tó tí ò borí wa àwọn ọ̀lẹ́ bí ogún alágbára ẹyọ kan tó lágbára kò tún kò tún ẹni tó lè borí wa wọn ò bí dà wọn ò bí dà wọn dà gẹ́gẹ́ bí igi ìdáná nù bí igi ìdáná wọn máa ní kó mú kanú rẹ̀ kọ́ sẹ́ kíákíá nì wọn máa fi igi ìdáná kún igi ìdáná kún igi ìdáná tó bá di mẹ́ta ọ̀yá sẹ́ wọn lọ wọ́n lásán fi orúnkún rẹ̀ kó fi sẹ́ ọgbà fọlọ̀ kò ní sẹ́ kò ní sẹ́ báwo wá ní ta bá ní ìdí igi kan ní kọ́ sẹ́ kò lè ṣeé ṣe. kódà igi tún dìnnà tó bá yẹ pé àwọn igi ọwọ iná bá ní kó ọsẹ àkíákíá ni ọmọ ọwọ kan náà ló fi sẹ́kì ní ọmọ ká méjì ti tó nìjọ iṣu kan ọsẹ à pé kò lè rọrùn torí lọ́kàn ọ̀tá kan tí wọ́n bí tó máa wà oṣù. nígbà a bá ọkpọkọ kẹjẹjì ni wọ́n fi gbogbo wa idinu tán ìdí nu ńgbàdá ti pín àwọn Islam tẹ́tí pé Palestine ó ríra rẹ wọ́n fi Palestine ìlú wọ́n fi lé àwọn Yahudi lọ́wọ́ Yahudi gbà lọ́lù ọ̀sọ́ di tiẹ̀ ó sí ní hùwà àbàjẹ́ ọsọ ó yí padà di Israel ìlú tí ìsọwọ́ wọn níjọba abẹ wà nígbà tí wọ́n lẹ táwọn Íńgíláńdì àwọn àyíká wọn tí wọ́n wá ti bá wọn gbà lóńdù ó di tiwọn pé salamu tó sàlám ni ń lọ pé yẹn ń lọ wọ́n máa ń pé yẹn ń kí ni gbà fún wọn ni náà ilé ayé yìí wọ́n sì máa pààyàn bí ìgbà tó ṣe é pé èèyàn ń pa yàmùyàmù wọ́n sì máa lé wọn ká bí ìgbà tí èèyàn lé ìjó ká bí ìgbà tí èèyàn rí ẹni tó lè ṣèyàn léṣe tí èèyàn tètè ń sáré pé kéèyàn tètè yanjú ẹ̀ kọ́ má bàa yanjú èèyàn la ilaha illallah. wọ́n sì ń pa wọn gbogbo ilé ayé rí wọ́n sì ń pa wọn gbogbo ilé ayé ń gbọ́ kò sì sẹ́ni tí wọ́n sọ̀rọ̀ has all the right to defend its integrity and security. wọ́n lẹ́tọ̀ọ́ láti dáàbò bo gbogbo iyì wọn àti ààbò wọn wọ́n lè pa anybody nítorí ààbò nítorí à ah, la ilaha illallah. torí ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọ̀tá ń gbogbo gbà àwọn ọ̀tá ẹ̀sìn Islam tọ́lá wọn bá ń pa iná ṣe kékeré ìjà lógun wọ́n wá jókòó wọ́n wá nágẹ̀rẹ̀ wọ́n wá sọ pé ṣéjà lọ́yẹ kọ́kàn ṣé àlè negotiate ṣé àlè understand ara ṣé kẹ́ni ibi tó ń ti ń tara rẹ jẹun tẹ́kù dábàá bọ́ sí lọ yóò ti gé orí ẹ̀ dànù yóò ti sí ọ́ síbáṣibó tí wọn náà wà máa wò ó lẹ̀ yányányá tó rí rẹ tí wọ́n ti gé kúrò lọ́rùn ojú ọ̀wà aràn gàdàgà ìbá ti máa kí ń gbọ́rọ̀ ìbá ti máa kí ń gbọ́rọ̀ ibi tí wọ́n ti ronú pé oúnjẹ alẹ́ ló ṣe ó ti fi ọ́ sóúnjẹ ọ̀sán torí ẹ̀ èkú dà tí lọ́wọ́ ọ̀tá rẹ̀ ẹni fi ń ṣe bí ẹni rí ekuda dàtí òsì lọdọ tá rẹ̀ níbi sọ pé nǹkan kan náà lẹ́jọ́ jẹ́ wàláhì tó kù dàbà bọ́ sí lọ yóò fi yọ pé nǹkan kan náà nǹkan kan náà ni tí o ti ràn ọ lọ síbi tí ti ràn ọ lọ síbi tí wa ń bí sẹ́pọ̀ lẹ́ni tí kìí ṣe mùsùlùmí ọlọ́run akádàrà kọjá pé wọ́n lọ̀gá níbi iṣẹ́ yẹn mùsùlùmí mi máa sì ṣe látàrí pé ńgbà tí kò gbẹ́sìn yìí torí

ṣe dáadáa sí wọn má tanra rẹ jẹ torí ti ń ṣe láti inú ìyá rẹ ló ti ponú wá tó bá rí mùsùlùmí náà máa bí ni bàbá yìí àǹbí promote àwọn èèyàn kò ní promote mùsùlùmí ó sì tún sọ jáde báwọn mùsùlùmí wò lòun promote ah a'udhu o torí ẹ tọ́lá lọ jẹ́ ló bá wà ń pò tiẹ̀ yẹn promotion. wọn ò ní rí promotion so ẹnu ọ̀nà tálíkà ni bàtà ẹnu ọ̀nà olówó ni bàtà tálíkà já sí ni ó ṣe iṣẹ́ ni wọ́n jẹ yàgbá wọn ò ní ní promotion wọ́n á promote àwọn wọ́n ń promote àwọn gẹ́gẹ́ bí mùsùlùmí náà ni ló ṣe pé ó rí pò lónìí ọ̀hún kó àṣẹ òwò àti gbogbo àǹfààní tó bá ti yọ kọ̀ọ̀rántì islam rí àfikún máa ṣe fáwọn ọ̀tá ẹ̀sìn islam. islam ní sẹ́ ń bá wa ṣe léyìn ní ń bá wa ṣe léyìn sábà lọ bá orí gbogbo alẹ́jọ́ lórí lé lórí ọlọ́sìn pàpà nìyẹn kọ́ máa níbi kan yóò ní tí ọba tẹ́yìn lọ́rùn kẹ́ẹ̀pẹ́jọ́ tí ọba tẹ́yìn lọ́rùn kẹ́ẹ̀pẹ́jọ́ after all ṣé wọ́n sọ fún ọ kóyè islam ló ń jẹ ni ok ajẹ́ kóyè káfìrí lẹ jẹ torí káwọn káfìrí lẹ ń ṣiṣẹ́ fún ẹ ṣiṣẹ́ fún mùsùlùmí nígbà tó sì jẹ́ pé tẹ́ni tí èsè mùsùlùmí bá rí pàṣẹ sebáwa náà rí àkúkú lọ́ọ̀bì kan ìlú náà láwa àrí ńgbà tẹni tí èsè mùsùlùmí tó rí àwọn akọyún arígbà ti ṣe ìrìnàṣẹ tí wọn lọ́wọ́ kódà àwọn òbí làwọn ò tí ẹ bẹ̀rù wọn òbí làwọn ọbẹrù ń tẹ bá fẹ́ ṣe kẹṣẹ ṣògbọn tiwa ti wá jẹ wọn àti èsè kórí ibú lẹgímọ tí wọn wá jẹ pé islam àti mùsùlùmí ni máa bí ọnu islam àti mùsùlùmí ni wọn ò ní fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run bá ń pàkíyèsí wá ń bínú àwọn títí máa sọ̀rọ̀ fáwọn ọ̀tọ̀ ọlọ́run gbígbà ẹ má sọ̀rọ̀ alẹ̀ fún wọn torí tó bá yẹ fáwọn bá rí àyè wọn ti fi yín sóúnjẹ ọ̀sán kẹ́yìn tó fi wọn sóúnjẹ alẹ́ ọlọ́run bá wọn gbá ìdí wọn fi wọn mọ̀nà kò wá yẹ kẹ́ni tó bá nílò aka ìtòrí rẹ̀ bá pé nu wa kọ́ gbọ́rọ̀ ọlọ́run kọ́ má tẹ̀lé kọ́ gbọ́ àṣẹ ọlọ́run bá kọ́ má torí ẹ̀ ọlọ́run bá ní tó bá ṣe pé àwọn ìní ọba lọ ní ìṣẹ́gun lórí yín ni tó bá jẹ́ pé àwọn lọ́ba ní àyè àwọn alọ́ba jẹ́ pé wọ́n rọ́wọ́ mú jù yín lọ ni ọlọ́ni wọn ò ní ṣàkíyèsí pé mọ̀lẹ́bí ni yín wọn ò sì ní ṣàkíyèsí pé ẹjọ́ ládé nǹkan wà ládùúgbò àwọn bàjẹ́ wọ́n pa yín náà wọ́n pa yín náà torí ẹ̀ ọlọ́ni yorùbá wọn náà kún un bí ẹ̀fọ́ ẹ̀hìn ọgbọ́n tí wọ́n sọ yín tí wọ́n bá yín sọ fún àwọn bẹ pẹ̀lú yín ẹ̀yin níta wọn àwọn ọ̀jẹ́ títẹ̀ sí yín àwọn ọ̀jẹ́ sàìdá sí ọ̀rọ̀ ẹnu lásán ni. fẹ́ràn ọlọ́run máa ń tọ́pa ó sì máa ń tọ́pa máa ju tọ́pa máa lọ ọlọ́run ló ń tó àṣírí fún gbogbo tí kìfìdí máa ń sọ fún ẹ ọ̀rọ̀ ẹnu lásán ni wàláhì kò dénú kò dénú kí a sí ọ bí ẹni tó ń rọ lógógóró tí bá ti bọ́ sọ̀rọ̀ kọ́ lọ gbàgbọ́ yóò sì sọ̀rọ̀ alẹ̀ bí ẹni tí nǹkan ṣe kọ́tọ́ wọ́n sọ̀rọ̀ alẹ̀ ẹnu ní o ti máa sọ yìí pé àwọn òdìtẹ̀ àwọn ò lè dìtẹ̀ máa ẹnu ní wọ́n ti máa sọ fún pé àwọn ọ̀jẹ̀ gbẹ̀yìn lẹ́sẹ̀ torí ẹ̀ máa sọ̀rọ̀ alẹ̀ ta lè ní ta lè sọ̀rọ̀ alẹ̀ fún mùsùlùmí àmọ́ ọlọ́ni ọ̀rọ̀ ẹnu lásán ni bẹ́ẹ̀ ọkàn wọn kan tí wọ́n fi ẹnu sọ Allahu akbar ọlọ́wọ́n bá wa púpọ̀ adúpẹ́ àwọn náà bá bẹ níbi tá a bá ti máa pariwo tá a ti máa ké àbá tó o ti máa fò tó o máa bẹ ló pa kó o sá sí náà náà àdúgbò fọlọ ọlọ́ọ̀ni ẹni tí wọ́n fẹnu wọn sọ bí ṣe ń sọ jáde ọkàn wọn sì sọ pé kí ni ń jẹ bẹ́ẹ̀ àbí wọ́n ẹnu ọ̀hún máa ń tọ́ sọ òun kẹ̀ ló ń ṣe títà ní la ilaha illallah ẹnu ẹni wí ọyàtọ̀ sí ti ń bẹ lọ́kàn torí ẹ̀ ṣe jẹ́ pé tí ìwọ bá fi lè ríran ọmọ dal kurani ń bọ̀ sọ àti rí ọgbésí ọ̀tọ̀ ọlọ́run yóò sòrò àgbédàkọ̀ ní sí ọ látọ̀dọ̀ látọ̀dọ̀ ọ̀tọ̀ ọlọ́run torí pé kíni ọlọ́run ti tú àṣírí wọn fún ọ ọ̀rọ̀ rẹ wàá dàbí tàwọn sọ̀háàbà nígbà táwọn sọ̀háàbà gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bá yé dáadáa wọ́n sì rí ìlànà bá àti ṣe lólé ayé dáadáa lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam báyìí sọ pé inna lanabushu fi wujuhi aqwamin wa qulubuna tal'anuhum àwọn àmọ́ rẹ́rìn sáwọn èèyàn kan nígbà tó kàn wá ń lànà sẹ́wọ̀n kọ́nà ti náà fún wa nígbà táwọn náà bá <laughs> nígbà tó kàn kékeré kò ní fún ọ ìwọ o bú ha torí pé ọlọ́run ti tú àṣírí wọn fún wa àwọn náà ti dá wọn ọ̀dà bóòlù mi ṣe wá lè jẹ́ pé nígbà tí mo rẹ́rìn tọkàn mi ṣe rẹ̀ bóòlù ń ṣe lè rí mi mú kò lè ṣeé ṣe tẹ́ gbogbo tí wọ́n gbé ọ̀gẹ̀kẹ̀ ní kí ni ń sọ. kí ni sọ tí ó dùn lẹ́nu ẹ̀ ah, ọkùnrin mẹ́ta tí ọ̀gá mi kí ni bá sọ màá máa ronú sí màá máa ronú sí ẹ̀rí gbé kalẹ̀ àmì mi náà ronú sí tó pẹ̀lú eléyìí ò ní tètè jẹ́ ni tọ́tọ̀ ó rí mu ọlọ́ni yorùbá onákùnrin bíi àfùwà hihim ọ̀rọ̀ ẹnu lásán ni wọ́n máa bá yín sọ. So torí ẹ̀rọ ṣe jẹ́ pé tọ́rọ̀ bá ti pa mùsùlùmí àti kẹfẹ́rí pọ̀ ẹ̀rí pé kẹfẹ́rí ọmọ gbìyànjú láti fọ́ra rẹ̀ mọ́ láti máa sọ pé ẹ̀sìn tiwa ó dẹ̀ pẹ́ wa ẹ̀sìn ẹ̀sìn náà tó pọ̀ níbo lọ́wọ́ níbo lọ́wọ́ lápọ̀lọ́ irọ́ lásán ṣùgbọ́n máa ṣe ìṣe pé òun mọ́ tó ń ṣe ṣe kò sáǹfẹ́ kó bọ̀rọ̀ nínú rẹ̀ ìwọ ni kò kíyè ọ̀tá òun ni ọ́ ọ̀tá òun ni ọ́ ní ìsìnkú kan gba káfíìrì sílẹ̀ ìwà jọ ń gbélé bọ́lá wa ti ṣẹlẹ̀ dà ìṣẹlẹ̀ yọ máa ṣe ṣe ólì ólì ẹni mímá lò ẹni mímá lò gbogbo tó ń ṣe kò sí kinní kan bẹ́ẹ̀ ṣe nígbà tó ka rẹ̀ ṣe ń la àná rẹ̀ Ramadan là ń ṣe nísìn kẹfẹ́rí wa ń bọ́ gbélé ẹ̀ka ẹ̀ka rẹ̀ ẹ̀ ẹ̀ka ẹ̀. ẹ̀kẹ́ àwọn ya ẹ̀ yàrá ni àwọn ẹ̀kẹ́ sọ ebi náà sì pé tó ń sọ lẹ́nu rẹ bẹ́ẹ̀ náà ló dénú wàhálà kò dénú rẹ ìwé rẹ ẹ̀yin náà lẹ̀ ẹ̀yin náà pẹ̀lẹ́ gbọ́n pé wọn náà ti mọ̀ lọ́kàn rẹ̀ rọ̀ ni gbogbo ohun tí ń sọ ẹnu lásán ni kò sé kí ni kò dénú kò dénú ha tẹ́sí máa ń nǹkan o ìsìláàmù sì wù mí náà bàbá wù ọkà ká lọ mọ́sálásí hmm. kìí ṣe pé ó wù ọ ọ̀nà ọmọ àgbẹ̀ kò dénú ẹ̀ bàbá wù ọ lọ mọ́sálásí. tó ọlọ́run ló ń àṣírí kìí tọ́rọ́ náà gbogbo wa ó ti tí máa ọba jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n rò wá ṣàlàyé fún wa. máa ń bá mùsùlùmí sọ̀rọ̀ ń sọ rẹ̀ ọlọ́run ọba tó dá wa ní tó àṣírí òní ń sọ bí kẹfìrí tí ṣe máa ṣe ọlọ́run ni wà á kọ́rọ̀ ọ̀hún fẹ́ẹ́ pọ̀ ètò pọ̀jù nínú àwọn mushrikun ètò pọ̀jù nínú àwọn kuffar fasiqun pòkì ni wọn o pòkì ni wọn à oníbèrè wa ṣe béèrè ó ní ọ̀rọ̀ ọlọ́run tó lọ sọ ń bí òye òun òye òun lágbára púpọ̀ àpò ah, ah, àwọn èèyàn ní mushrikuna àpò wọn kafiruna ọlọ́pàá wọn ní aktharuhum fasiquna ajẹpẹ ètò ọkọ ni wọn kọ laysu fasiqina níìsín wọn ní ọsọbọ ńlágbájá káfíìrì ńlágbájá pòkì ńlágbájá ewu lẹrọ pọ burú jù jíjẹ sẹbọ ó burú jù jíjẹ káfíìrì ó burú jù ìjẹ pòkì ọsẹ pẹrẹ ọlọ́dún wa ní èyí tó pọ̀jù nínú wọn pòkì ni wọn. kúránì tìpa rẹ̀ ṣé èyí tó pọ̀jù nínú wọn pòkì ni wọn ó túmọ̀ sí pé àwọn ọ̀gá bẹ́ẹ̀ nínú wọn tí ì ṣe pòkì. àyà yìí wọ́n ń tọ́ka sí wípé yàtọ̀ sí pé wọ́n jẹ́ káfìrì yàtọ̀ sí pé wọ́n jẹ́ mùṣírìkì ó tún bẹ nínú wọn àwọn ẹni tó ṣe wípé àwọn àwà rékèrèkè burúkú tún bẹ lọ́wọ́ wọn tẹ́ gbọ́dọ̀ ṣọ́ra fún bọ́ gbogbo wọn lọ dára torí pé eléyìí tí ò tiẹ̀ jẹ́ fásitì lẹ́nu wa kí ló mushrik kí ló káàfẹ̀ èwo lọ́wọ́ á dánú gbogbo àwọn nọ́mbà burúkú kọ́nà mọ́jà àwọn ọmọ nọ́mbà tí ò dáa torí ẹ̀ wa aktharuhum fasiqun eléyìí ọjọ́ tafsir tafsir mi wa aktharuhum fasiqun kò tiẹ̀ sẹ́nìkan nu gbogbo wọn tí èsè pòkì yéé ṣe pé ẹni tó pọ̀ jù nù wọn wọ́n wí bẹ́ẹ̀ láti fi hàn yí pé kò sẹ́ni kátàsẹ́ púpọ̀ kí n gbogbo wọn torí ń bò ti jẹ́ pé fèrè báwọn ọ̀sẹ̀ ní jẹ́pọ̀ kí ń bò ti jẹ́ mùsùlùmí tọ́jọ́ sẹ̀fọ̀ báwọn ọ̀sẹ̀ ní jẹ́pọ̀ kí torí pé ńgbà tí nílá ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ kékeré ń kọ́ àà àtàbí ọ̀tàbí kékeré má tẹ̀lé nílá ni kékeré má tẹ̀lé nílá ni lẹ́yìn náà bí lápẹ̀jú ẹni ìsìn wọ́n ní Ah, ẹ dákun ó tún kù kan ọ yìí sì máa ṣèyàn léṣe o ah, nígbà tí pè é lápá sẹ́ni tí ń pààyàn kò súnmọ́ pé kó ṣèyàn léṣe tí etí ṣèyàn léṣe ló tóbi jù ní àbí ló kéré torí ẹ nígbà tí jẹ́ mushrikuna tí wọ́n ti jẹ́ kufar ajẹ́ pé jíjẹ́ fùsà ó kéré púpọ̀ ó kéré púpọ̀ eléyìí túmọ̀ sí pé àwọn kèfèrí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá lórí wọn ó lágbára púpọ̀ ọlọ́wọ́n ọba ti tú àṣírí wọn débi pé ṣe ẹ má gbàgbé o ṣe ọ̀gbìn gbàgbé abẹ́rẹ́ tafsiri sura yìí a ní nínú orúkọ rẹ̀ ní kíni al-Fatiha sura tí máa tú àṣírí sura tó tú àṣírí ó tú àṣírí àwọn kèfèrí débi hín ó tú àṣírí àwọn mùnáfíkì débi tí wọn ò ti lè sá padà débi pé ó kọ́ wọn lókùtọ́ lọ́wọ́ bọ̀ dá pé lágbájá inú wọn ni tàmẹ̀dọ́ inú wọn ni dóòlà inú wọn ló náà wà. torí ẹ ọlọ́ni láàárọ̀ kókó wọn fi mọ́mìnì ìlà wàlẹ́ ẹ̀dẹ̀mbà ìlà níbẹ̀ ìtumọ̀ rẹ̀ ni kọ́raaba ìlà kọ́raaba wọn ò ní sàkíyèsí wípé ìbíjọ dà wọn pọ̀ ọ́. pẹ̀lú múmìnì kan o wọn ò ní ṣàkíyèsí pé bíjọ ọkọ pẹ̀lú múmìnì kan tó bá jẹ́ pé àwọn ní ìṣẹ́gun lórí yín pípa ni wọ́n pa yín pípa ni wọ́n pa yín gẹ́gẹ́ bí ẹni tí ọwọ́ àpòpò lè ràn ọ́ lọ́wọ́ ni ìyá wa ń di ṣe máa ṣẹlẹ̀ nínú gbèsè ayé wa lójoojúmọ́ ìyá ń di kan iná ọwọ alọmọ ẹyà bàbá yín kan náà yín ṣùgbọ́n tata pínsẹ̀ nídìí ẹ̀sìn ìwọ jẹ́ mùsùlùmí sì mi tọ́ ọ ò tún fẹ́ lọ bá nítorí pé ọmọ tó ṣe ọ àmúwọ bí ọba sì mú kó kò ní ẹnìkan gbìyànjú ní kọ́lọ̀ ọ̀ràn lọ́wọ́ kó jẹ́ kí àṣírí rẹ̀ ọmọ a gbàgbọ́ àìgbẹ́ là ìgbàdúà àìgbẹ́ là ìgbàdúà ọ̀dà wọ́n rí kító kọ́ àdàkẹ́ o rẹ̀ ọmọ o ọwọ́ bàtà o tí ìyá kan náà jọ bí yín bàbá kan náà jọ bí yín ṣùgbọ́n tẹ̀ ti jọ tàtàkùn wọ́n ń ṣe ọwọ́ àlọ́ bá wa sọ fún pé wọ́n máa yá ìrànlọ́wọ́ kan mo mú káàtà lọ́dọ̀ rẹ̀ ìrànlọ́wọ́ owó ni yíyá ti ẹ̀fẹ́ yá mi wọ́n lọ́ọ́ bá ti ń màá san díẹ̀ díẹ̀ lọ́wọ́ ni à wọ́n àbúrò mi yé si pé kò sówó owó wà gan-an nítorí pẹ̀ ṣẹlẹ̀ ní kí kọ̀ǹdíṣàn kan wà kọ̀ǹdíṣàn yẹn àfi kò fulfili rẹ̀ láfi lè rìn lọ láì kò fulfili rẹ̀ ah mo sọ́ọ̀rì o àní lè ràn ọ́ lọ́wọ́ kí ni kọ̀ǹdíṣàn náà kò fi Islam rẹ̀ yẹn sílẹ̀ tó bá ti fi Islam sílẹ̀ àwọn ọ̀ràn ọ lọ́wọ́ tó o bá ti fi Islam sílẹ̀ àwọn ọ̀ràn ọ àìmọye irú rẹ̀ ti ń ṣẹlẹ̀ lójoojúmọ́ àìmọye irú rẹ̀ tó ti ṣẹlẹ̀ lónìí wọn ò ní tinú láti sọ fún ọ pé àfi kó o fi islam sílẹ̀ náà bí wọn náà dání ti ń ṣe irú ẹ̀sìn tó ń ṣe kó òun lè bá ràn án lọ́wọ́ la ilaha illallah la yarqubuna fi mu'minin illan wọn ò ní ṣàkíyèsí nígbà tí ọ̀rọ̀ bá jọ dà àti mọ́mìnì pọ̀ pé mà níwà láìláì mọ̀lẹ́bí kì mọ̀lẹ́bí kì báwo bá ti lè ṣe dáhùn ṣe kọ́ ìyàtọ̀ jẹku lọ́sẹ̀sẹ̀ nkanlẹ̀ tún ẹ kò tí ì wọlé gan subhanallah tẹ́lẹ̀ sí ma látàrí gbogbo oríṣi ìgbésẹ̀ burúkú pípọ̀ nínú ọmọ mùsùlùmí ń di kèfèrí láàgbà láwùjọ tó tẹ̀sìn ò ti dùn wọ́n láà bíi tiwa wọ̀nyí ìsìláàmù ò dùn wọ́n láà rárá ìsìláàmù rọ̀wọ̀dọ́rọ̀ nàìjẹ́ ń dọ̀kan wọn ní lọ́pọ̀lọpọ̀ ń ṣe ìsìláàmù mùnáfìkì wọ́n pọ̀ láwùjọ tiwa wọ̀nyí tí ọba jẹ́bẹ̀ ebi ń ẹnìkan á lóun fún ọ lóúnjẹ májẹ̀mú tí wọ́n sì fi fún ọ lóúnjẹ náà ní kéde kó fi si sílẹ̀ wọn náà wàá finú fi ìsìláàmù sílẹ̀ nítorí ìfún ìfún lọ́ràn nù wíwọ ọba fún pé kò sí fún láyé nípa máa ti pè

ókè ní tó sẹ́kù ní ìsinmi pé ọwọ́ dẹ́bìnù tó kù ìbá tó bá ti dàsìkò tó bí bá ń pẹ́ nìkan á fi dẹ́bìnù kan lè lọ pọ́nmọ́ fún mu dẹ́bìnù tó ti gbẹ fúnra rẹ̀ ó tún máa fún mu tó bá fún mu tó ó tún fẹ́ lómi ọ̀nà tó fún mu tó bá fẹ́ lómi ọ̀nà tó fún mu bẹ́ẹ̀ sẹ́ ń gbẹ̀mí ronú títí tó fi padà dé. sọ nítorí pé kó o fi ẹ̀sìn rẹ sílẹ̀ nítorí oúnjẹ lásán ah ó túmọ̀ sí pé ọ̀gbádùn yìí fún lọ́ra nìyẹn bàkádù so gbogbo orí látara rẹ̀ àmọye ti di kí wọn ọ pé à ọmọ yìí òun ò nílò ràn ọ lọ́wọ́ kò dọkan náà eléyìí ń wọ lọlọ bá ọ ìgbà wípé à tí láti fẹ́ tó ti ń lù bàbá yìí kò dùn àwọn nírànlọ́wọ́ kan táwọn ò sì fún ọ gbogbo nǹkan yìí àwọn ni mọ̀lẹ́bí ni máa ṣe ni àwọn dábàá yanjú rẹ nítọ ẹnu àlá ni o ẹnìkan ò gbọ́dọ̀ mú ju eléyìí tá a ti pín fún yín lọ ẹ jẹ́ ká gba àlàáfíà láyò pẹ̀lú gbọnà wọn lè dira wọn lọ pẹ̀lú tí wọn tún yí àmì yẹn padà wọn tún sí i wọn sí i kò sí ń bẹ tó dọdọ ò sí ń bẹ dá torí kò sáàdì nǹkan tí a lè jọ kò sí májèmú kẹta ìlẹjọ dá pẹ̀lú wọn tí wọ́n pè ọlọ́wọ́ bá ní àwọn ọmọ yẹn ọ̀tọ̀ ni tí wọ́n sọ lẹ́nu ọ̀tọ̀ ni tó wà nínú ọkàn wọn káàbìrì ọ̀gbọ́dọ̀ tán jẹ pẹ̀lú ọ̀rọ̀ dúndùn káàbìrì ọ̀gbọ́dọ̀ tán jẹ pẹ̀lú ọ̀rọ̀ dúndùn kọ́ ọmọ yìí pé eléyìí tó jájú òun náà ni pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fi mùsùlùmí ọmọ ya rẹ̀ sílẹ̀ mùsùlùmí ó sì gbọ́dọ̀ tẹ̀ láti ọlọ́run ẹ bá wọn jà ẹ bá wọn jà náà ni kò sí ọ̀rọ̀ kan máa ronú sí i kí ló ṣe wá táwa fi fẹ́ jẹni tí ò fẹ́ tẹ̀lé tọ́lọ́ nínú iṣẹ́ sọ́jà tó ń ṣe láyé bì ní gbogbo kọ́ńtì ilé ayé àwọn sọ́jà ní òfin obey before complain níta ni kò ṣe ni kò ṣe náà gbogbo àwáwí kan nígbà tó bá ṣe tán ni kò máa wá wí tó bá ní kí sọ́jà ò yìnbọn fún bàbá rẹ̀ ó ti pa bàbá dànù nítorí pé obey before complain. torí ara tó ti kí sẹ́yìn kọjá iṣẹ́ ewu nìyẹn wọ́n wá pààyàn ọ̀rọ̀ àlọ́ lọ́nà àfíà wọ́n gẹ́gẹ́ ọmọ ní gbogbo wa ni wọ́n gbébọn fún ọ náà kọ́lọ̀ ń tapá gbé ọ ni rọ ọmú gbogbo èèyàn tó àbòsí ẹ ló fi yanjú gbogbo tó èèyàn sí èèyàn ni tọ́gà sọ́jà bá pa sọ́jà láṣẹ sọ́jà ò ní máa wá wà wí bó ti mú àṣẹǹṣẹ náà kó tó máa sọ kó bàbá òun ló mọ̀ pa àmọ́gbà tó yìnbọn ẹ̀ sá ni yóò yìnbọn ni pé wa lọ́lọ́run tó dá wa ó ní ẹja àwọn ọ̀tá yín lógun àwọn ọ̀tó òun ẹja àwọn lógun ẹ̀yin wá ronú pé mọ̀lẹ́bí mọ̀ níwá ìwọ lọ ẹ dàbọ̀ sọ́bàlà kan èèyàn pààyàn láṣẹ ọ̀wọ́ kọ́ mọ̀ bá yọ̀ọ́sẹ̀ sọ́jà ọ̀wọ́ kọ́ mọ̀ bá yìí pé ọ́ ta kò fi iṣẹ́ kí wọ́n fẹ̀yìn rẹ̀ tàgbá yóò ti pa bàbá rẹ̀ wàhálà yóò ti pa ìyá rẹ̀ kó tó sùn. Ah, ọ̀gá jẹ́ mọ̀gánì tẹ́lẹ̀ ní kí n pa tí mo ti pa dáàdì mi ni pé and then what okay sorry ah sorry dá bàbá padà <laughs> bó o wá lọ lóun tó bá wa. ọlọ́run tó dá wa pa wá láṣẹ ọlọ́run tó ní wa fẹ́ ọlọ́run tó ní fẹ́ ọlọ́run tó sọ wá di ríra wa lórí ẹ̀ ọba tí ó pa ọba tó ní tá fẹ́ àwọn wa ronú eh, àwọn tó ọmọ ní ká fámìlì ní wa sẹ́yìn mọ̀ pé ẹni tí wọ́n sọ bá ó túmọ̀ sí pé kò gbádùn ọlọ́ni ìṣtàrò bí ayati Allahi thamanan qalila tasaddu an sabilihi innahum sa'a ma kanu ya'malun. ọlọ́ni àwọn ọ̀sẹ̀ bọ́tẹ́rì yẹn ìdíjẹ́ fi bá wọn jà kò náà ní pé wọ́n ti gbé àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba tà lówó pọ́kú wọ́n ti gbé àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba tà lówó pọ́kú nítorí pé kí ni wọ́n tàkìtì pàkọ́sà ti tẹ̀lé ta nabi Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sì kọ́ alukur'ani tọ́lọ̀ fi ràn wọ́n fi nǹkan lé ayé wọ́n fi dípò rẹ̀ ẹni lé ayé pé àwọn ju ìsìláàmù tẹ̀ ń ṣe lọ kí làwọn fẹ́ fi ìsìláàmù sí ìsìláàmù tí ó ní káwọn ọmọ mọ̀ gbogbooro àwọn sì fẹ́ mọ̀ gbogbooro ń ta ìsìláàmù tí ó ní káwọn ọmọ yáàlì àwọn sì fọyín yá lè gbà ìsìláàmù tó nìkan àwọn ọmọ jalè àwọn sì fẹ́ jalè ń tà wọn ẹ ṣàkíyèsí o ìsìláàmù ní ká ẹ mọ̀ gbogbooro ẹ̀yin sì fẹ́ mọ̀ gbogbooro ń ti ṣe àgbo gbogbooro náà wọ́n mu tọ́lọ̀ padà ní kọ́ máa ṣe kú pa wọ́n báyìí wọ́n mu ògógóró lòǹdó wọ́n kú wọ́n mu ògógóró rivers wọ́n tó kú. NAFDAC wá sáré dé wọ́n ní àwọn fagilé gogoro múmu láwọn stéètì méjì torí lókè pẹ̀rẹ̀ ní tí máa pé fakúnbòmù <laughs> gbogbo ibikíbi lẹ́ẹ̀tì sí ilé wọ̀ torí ọlọ́run ti sí ilé wọ̀ ti náà ewé àìgbọ́rọ̀ náà lọ́lọ́run bá fi ń póríṣiríṣi yọ sí wa ajá kí ni wọ́n ń jẹ́ nínú ajá kí ni wọ́n ń jẹ́ nínú ajá kí ló wà ń bẹ̀ wọn làwọn a ẹran nu báwo bá yẹ ìyẹn ilẹ̀ mọ́ ẹran wọn jaja wọn máa ń kú wọn máa ń kú láwọn ìlú south south ajá ni rẹ̀ fi márùn kẹjẹ ní oúnjẹ ajá ní oúnjẹ ibi tí wọ́n ti ń tẹran ajá àbá gbogbo wọn kú bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà bàbá ti ń tajá kíní kan bá gbọ́ ọmọ lónìí náà lọ ní bá ń gbọ̀n a wọ́n ti ń jajá ti pẹ́ ń bí wọn ò kú rí <laughs> ebido kan náà lọ́wọ́ pálábá máa ségi ó ní èèwọ̀ zina kọ́ máa fálìkà tọ́ náà lẹ fẹ́fẹ́fẹ́ tẹ́tẹ́ mọ́kùnrin lẹ̀ fúnra rẹ̀ ó sì dá kan kọjá bí oògùn òfò ṣe síra wọn náà pa kú dànù ó lu mágùn ó tó lu mágùn ebó ti lu zina tó bákẹ́lẹ̀ ọlọ́ni ẹ má jalè ẹ má jalè wọ́n ní olè lọ́wọ́ máa já o àfa kò five hundred naira lọ kò jíjú five hundred naira lọ olè olè tó lówó pariwo báyìí ọ̀lẹ mú ni ah ẹ dákun five hundred péré ni ó ní kéèmé wọ́n ti sọ táyà sí wèrè lọ́rùn wọ́n kẹ̀ dáná sí i sọ́ba wa yín kanko five hundred tó wí kan five hundred àti gbogbo tọ́lọ̀ ní ká má ṣe nílà aka ìkálukú náà kọ̀ dá a kílẹ̀ ní ìlọ sóògùn sí pé kó kú nígbà tí ń yan ìyàwó ńlá lè tọ́ba dá òun náà máa wọ́n náà ti pa. gbogbo gbòòrò bá da NAFDAC náà máa pé nílùú àti nílùú àwọn báyìí rẹ̀ gbogbo ẹni bá sì mú títà àbí mú ọ̀daràn àà ó sì dáràn nígbà tí pa àyẹ̀ kọ̀ọ̀pọ̀ bá òjì ọmọ ìjòyè kí wọ́n á lọ́ọ̀rọ̀ kọjá it's only drinking water torí water làwọn máa ń pè àwọn ilé mu water dáràn mi wọ́n dà tó kí ló dé. tóbi jẹ́ pé wọ́n ló lè náà lọ́mọdà kí ló burú ló lè gbogbogbò yìí ló lè ẹni tó bá mú bàrà wò. kò burú kí á ló dé tẹ dáná sun wọ́n àti ẹ̀kọ́ gbogbo yìí ló lè kí ló dé tẹ dáná sun wọ́n lò ti di bàrà wò ó lè náà bàrà wò haúsá ni lò kí ló dé tẹ dáná sun. tó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti gbé ọ̀rọ̀ ọlọ́run ọba tó gbé jù sílẹ̀ tó lòun ò ní tẹ̀lé ó ti ta ọ̀rọ̀ ọlọ́run ní kíni ní owó pọ́ọ́kú wọ́n dàbí àwọn olùmọ̀ náà ni wọ́n mọ̀ ní pantalọ sọ wọ́n mọ̀ ní pàǹtálọ̀ bí sọ ṣùgbọ́n àwọn ò ní tẹ̀lé wọn ò ní tẹ̀lé ẹtí wọn á tẹ̀lé wọn lè ti gba kínní kan má kínní kan àbí ma torí pé àwọn fẹ́ máa akramakallah sẹ́yìn mọ́tòfà tí mo fi ránṣẹ́ pè yín n rí i pé ọ̀rọ̀ ti yín gbogbo ní tàn ṣe ẹ̀ ikọ̀ ndẹ́mọ̀ ẹ̀ sọ pé owó èlé ọ̀dà níbẹ̀ ni pàtùkà ọ̀tọ̀ kò sí gbogbo ẹ̀ sì tọ ẹ sì ṣàlàyé fún wa bí n bá gbàgbé ẹni a lè mutí kásá ti máa mu amúparaláwì kápọ́ mọ̀ amúpara <laughs> bọ́lá ní so torí tọrọ yìí ṣe bá làákà ènìyàn ni mo ní owó kan tó fún yín so owó yẹn jẹ́ five million naira èmi nìkan tán ah, yóò máa dáa fún yín mm, yóò máa dáa fún yín ẹ ní mu tí sèse láéláé ẹ ṣe wá rí owó èlé tẹ̀ ń jẹun ẹ fi máa dàgbàsókè nù torí kí ni torí five million ọlọ́wà ni owó pọ́ọ́kú ni wọ́n ń ta ọ̀rọ̀ lọ wọ́n mọ̀ pé gbogbo nǹkan ilé ọlọ́ọ̀sẹ̀ lé wọn ọwọ́ àti torí owó pọ́ọ́kú ọwọ́ sọ pé kò ẹnìkan ni ní sí ah, five million lówó pọ́ọ́kú à ah, fifty million fifty billion owó pọ́ọ́kú ni ìdí ni wípé kò sí ṣe lè pọ̀ tó tí ò ní tán owó pọ́ọ́kú torí tí ọba tètè tán àwọ ti tán mọ lọ kó tó di pò ń tán kàwá ṣe jó owó pọ́ọ́kú irọ́ lásán torí rẹ̀ ṣẹlẹ̀ láwùjọ kẹ́ ẹ lè bá gbódodo ìjàmbá ló gbélé yín lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn àfáàyàn ìjàmbá ló gbélé yín lọ́wọ́ ìwọ lọ gbọ́rọ̀ ọlọ́nkan tí ẹnìkan sọ ike báyìí báyìí báyìí báyìí báyìí tí sì sòdodo tẹ́ka kúránì sọ súnà anábì sallallahu alaihi wasallam òun lè má mọ̀ o ó tiẹ̀ lè má rí ó sì lè ní nǹkan tó òun ṣe ń tọ́ta kù báyìí báyìí sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló wí kí ló sọ lọba tó fẹ yọ fẹ gbá ọgbà létí mi tí bá tó sọ wá kí ló wí kí ló sọ ọjọ tètè gbé ẹ̀kẹ́ rẹ̀ jìnnà sọ́wọ́ rẹ̀ yọ gbà ọ ní ìfọtí níbi tí ló ń bi dé torí kíni torí pé kò wù àwọn káwọn èèyàn mànà kò wù wọn káwọn èèyàn gbọ́ alukurani yìí kò wù wọn káwọn èèyàn tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam ṣébi islam ṣe wá wà làwọn ń ṣe yẹn ṣé bọ́lá ṣe fi ránṣẹ́ wọn ṣe yẹn ṣé ẹ̀yin náà ẹ̀yà sórí yín jọ kankan pé bí gàtá nàbí ń lọ Abubakar tẹ̀lé Umar náà ń bẹ lẹ́yìn wọn wọn á lọ sóde olóku <laughs> wọn náà yà sórí rẹ bẹ́ẹ̀ pé ànábì wa lọ sóde olóku bàtà ànábì wa débẹ̀ ànábì wa jókòó wọn á ní ẹyin tó kù kú fún ṣé dàláìlú lẹ́ ń fẹ́ ni àbí yàsí wọn náà olùpọ̀pọ̀lọ́ rẹ ò ní gbà bí ìgbà tí wọ́n sọ pé ọfẹ́ síyàn lọ́pọ̀lọ́ lórí pé ah, ẹ̀rọ kan bá ń bọ́ọ̀ṣẹ̀ jáde rubbish.

abu rira ni èmi ni ṣé islam tá nàbì ṣe ẹ ń tẹ́ra yín jẹ́ pọ̀ ṣé islam tá nàbì ṣe islam tó lọ́n fi rán nàbì sallallahu alayhi wa sallam wọn náà yà sórí rẹ̀ ànábì náà wà lọ sọ́dọ̀ ọba kan náà wà lọ kúnlẹ̀ wájú rẹ̀ gbígbé kẹmi ọlọ́gbọ̀n kẹmi ọlọ́gbọ̀n afẹ́ gbàsẹ̀ yín náà ni ànábì la ilaha illallah wọn fi rẹ gbẹrẹ islam la torí tẹ̀ bá ti dúró déédéé kàtàkàtà náà ló kú táwọn èèyàn máa sè é torí ẹ̀ ló ṣe jẹ́ pé nígbà tó bá gbódòdó tí wọ́n wá lọ mú bẹ́ẹ̀ nìkan wọn tó ní fọ́ọ̀mù ah, tó gbọ́ báyìí kò ní kíni sọkúsọ lásán sọkúsọ rí ní táwọn ń fowó owó tó ń pa wọn látàrí ìbàjẹ́ wọn làwọn fẹ́ dìfẹ́ǹdì owó tó ń pa látàrí ìbàjẹ́ wọn fẹ́ dìfẹ́ǹdì ẹ̀yin ẹgbẹ́ lọ́gbọ́n nìkan wọn gẹ́gẹ́ àyà suratul baqara yẹn lọ wattaba'u ma tatlu ash-shayatinu ala mulki suleiman wa ma kafara suleiman walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر أو آية نايتكني هنا سورة البقرة هذه نبرة بيج من مصحف المدينة واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان one one o two ẹ gbé lọ sọ́dọ̀ kan nínú àwọn àfáà tí máa pè dáhùn ẹ pé ááyà yìí máa túmọ̀ rẹ̀ a sì lọ sí tafsir gbogbo àlàyé tẹ̀sí pọ̀ wọ̀ mí lórí mo wá kan ìgbé à mo ní yín ṣé wù so wọn bẹ kẹ ṣàlàyé àyà ìfún ọgbọ orísìí mi torí pé àyà tọ́lọ̀ wọn bá ti tú àṣírí wọn pin ni pé kèfèrí ni àwọn ti ń pè gbogbo àṣàṣì gbogbo ya ayé àti sọ̀rọ̀ lọba máa gbọ́ mọ orí sí mi pé ẹ ń gbọ́ yíyé bàbá ó lè gbọ́ yé nǹkan ọmọ tó wàá rí ta ọ̀rọ̀ náà lówó pọ́ọ́kú nítorí ń táwọn ń jẹ torí tí wọ́n jẹ sọ tu ní wàláhì ó ṣe sábàbí tẹ̀sán ọlọ́run fi parẹ́ gidigidi láwùjọ yorùbá yìí ìsìláàmù gidi kò fẹ́ sí torí pé ẹbí àwọn èèyàn kọ́ àwọn tí ń ṣàlàyé ẹ̀sìn fún ọ kí ni wọ́n wí fún yín tèmi táwọn sọ lẹ́yìn náà máa sọ níta ẹ̀kọ́ lẹ́nu ẹ̀ lẹ́yìn náà máa ṣe kí ni lẹ́ẹ̀mà wí nítorí kí ni torí ntí ọ̀já mọ̀ nkankan á wà á ti torí rẹ̀ bẹ̀sìn jẹ́ ẹ̀sìn wọn á fẹ́ di nǹkan àgbàgbé láwùjọ tiwa kọ́ lọ́wọ́ bọ́ má jẹ́ ọ̀sẹ̀lẹ̀ ọlọ́ni ìṣòro bí ayé tilẹ̀ hìtẹ́mẹ́nà ń kọ́lé ilá àwọn ayé ọlọ́ pátá àwọn lówó pọ́ọ́kú ọ̀sọ́dù àìsèbílẹ̀ wọ́n wá dẹni tí dí àwọn èèyàn lọ́nà àwọn ò tẹ̀lé wọn ò sì ní dí àwọn èèyàn tẹ̀lé ń ṣẹlẹ̀ lónìí àbí ọ̀sẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́yẹ kó náà wá kọjú kó fi lè bá àmọ́ ibi tí kí ó kọjú sí torí pé ntí n bá mà tí mo bá ríbi tí mo ti lè ọ yẹ kí n gbìyànjú láti lọ eléyìí ni sọ fún wa ó ní àwọn sàhábà nàbì mà wípé èmi yìí wọ́n ń bẹ nínú ẹni tó ní ìmà jù nípa alukur'an báwo ló sọ ibo ló sọ torí ìta ló sọ kèésì sèmi ni mo dáa jù nínú wọn o. ṣùgbọ́n mọ̀ ń bẹ ní ẹni tó nímọ̀ jù nínú wa tó bá ṣe pé mo mọ̀ pẹ̀lú mi bá ń bẹ lókè pẹ̀ ẹ̀wù tẹ́rí bá mi ìyẹn ló dé kúkúrú kọ̀ sẹ́ni tó mọ̀ tó mi àmọ́ kọ̀ sọ jáde tí mo bá mọ̀ pẹ̀lú mi bá ń bẹ lókè pẹ̀ tó tún mọ̀ nípa alukurani ju èmi Ibn Mas'ud yìí lọ téèyàn sì lè gbúra fún mi dọ́dọ̀ rẹ̀ wallahi lọ́ba láti tún kọ́ ní ti mọ̀ lọ́dọ̀ rẹ̀ torí gbogbo ní ti mọ̀ tí mo bá ti rẹ́ni kọ́ mi mo sóríire àbí mo sóríire mo sóríire. ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó náà wá kọ́mọ̀ kọ́mọ bíi tí màá kọjú sí kó tara bẹ́ẹ̀ sàǹfààní rárá rẹ lọ́kọ́kọ́ sí láǹfààní kọ́ ìmọ̀kẹ́ tí ń bẹ pẹ̀lú rẹ nù kọ́ ọgbọ́nù kú lára rẹ tó bá ń bọ̀ wá yóò tún máa pé má lọ bẹ́ẹ̀ o à kí lọ bẹ́ẹ̀ lọ gbọ́n ó sì tún dínà má ẹni tó bá fẹ́ kọ́ tó bá pẹ́ kí wọ́n ṣe dánilẹ́kọ̀ọ́ ń bì kan yọ ọmọ àgbèrè pé ta ni ń ṣe dánilẹ́kọ̀ọ́ tó wá dáhùn yẹn kọ́ lọ bíbá ta ni ń ṣe dáadáa ah ọkùnrin náà ń tẹ́tí gbọ́ ah <laughs> ah ìyẹn ni pé ẹtúlẹ̀ ẹtúlẹ̀ subhanallah àwọn ọ̀fẹ́ gbọ́ wọn ọ̀fẹ́ gbà wọ́n tún wá ń sọ̀nà táwọn ọmọ òfin ní gbọ́ tó òfin ní gbà à ń ṣe dánilẹ́kọ̀ọ́ kan níbi kan lẹ́kọ̀ọ́ tó wá jẹ́ chairman local government ibẹ̀ òun ló ṣagbátẹrù rẹ̀ ó ní ká sọ̀rọ̀ nípa gbogbo ń tọ́jẹ mọ́sìn àti tó ní sí pẹ̀lú àwọn àṣìṣe táwọn èèyàn ń ṣe ń bẹ̀ torí ẹ̀rọ pé kò ń bẹ̀ yẹn àwọn tó fẹ́ sẹ̀sìn à yọ yà yín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọmọ òfin lu ọmọ takalẹ̀ pé lu ọmọ kẹ́lẹ́ ni wọ́n ti borí máa ń lọ́wọ́ bàjẹ́ bàjẹ́ ẹ wà tó bí báyìí ẹ kálukú kéde ìlànà gbọ́ nígbà tásùbọ̀ ò ní di rákà mẹ́jọ àwọn màláíkà lẹ́kọ̀ọ́ la ilaha illallah àtolówó àtonípò àti mẹ̀kúnnù bí gbogbo wọn ṣe jókòó fáwọn gbọ́rọ̀ lọ èkó wa dàbí Madina bàbá nàbí mbẹ gbogbo àwọn ìlú tí wàá dàbí maka tí kálukú yà alágídí mbẹ ẹ máa ń bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ kékeré kí ni sọ kí lè lọ bọ bẹ́ẹ̀ ni wọn máa sọ àwọn èèyàn lọ dáná kí lè lọ bọ bẹ́ẹ̀ làwọn ìlú wa gbogbo yìí àfi kọ́ lọ́wọ́ bá wa tún sí tí a gbàlù ẹ ṣe tí a máa lu ká gọ́ọ̀mù ẹ̀gá náà wà á wò sùsù ní ìsìnkú ẹ̀ wá sí dáa ọ̀yìn náà rò bẹ́ẹ̀ pé ògbómọ̀ṣọ́ náà tún. kọ́ awó sòsò ọjọọ ẹjọ́ abẹ́gẹ́ wa ṣe fáwọn èèyàn ní rọmọdọ́nù ike ní kí lọ́ọ́ jẹ́ yìí sẹ́yìn ọlọ́kà lọ wá di ẹ̀ka bí adi agbólọ́rùn wọ́n kápá wọn lè má mú lè má mú ẹ̀yìn <laughs> wọ́n sọ ara ní gómìnà ma ẹ̀rọ kan máa kíláàbì irọ́ lásán nígbà tí yóò tún àmà jọ á ní àwọn lè má torí de eléyìí a máa local government ẹ nígbà tá a sọ̀rọ̀ tán náà lọ bàbá kan bá wọlé tí wọ́n mọ̀ kẹ́tí mo mú lọ òun á lọ tún àlọ́ aláṣẹ <laughs> bí bàbá yẹn ṣe ń gun òkè tó <laughs> túwẹ̀ sí pé lè mọ́rù fẹ́ sí ni láwọn mọ́sálásí lẹ́kọ̀ọ́ mẹ́ àwọn àwọn ọ̀fẹ́ gbòdòdò ó sì fẹ́ tẹ́lẹ̀ mi lọ gbọ̀ wàláì ẹ̀rí wọn gbé ọmọ bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ ni wọ́n pè ẹ gbà nígbà tí àṣewọ́n gbà lóòótọ́ ní ọ nígbà tá a sọ̀rọ̀ tán so gbogbo àgbogbo lè má mú eré ayé gbogbo ọlọ́wọ́ àtàlẹ́. mẹ́ta sọ̀rọ̀ tán ni á ní kí chairman sọ̀rọ̀ chairman local government yẹn lọ àgbà kìnnì ó lóun ọ̀fẹ́ sọ̀rọ̀ wọ́n sáà ní ẹ sọ̀rọ̀ náà ó wọn ọ̀fẹ́ sọ̀rọ̀ àǹfààní a gbogbo ní tí wọ́n sọ yìí wọ́n gbé jáde lẹ́ńtì yìí tọ́ sọ̀rọ̀ nígbà tí a ti ní kí sọ̀rọ̀ kẹ́mi kíra ó lè kí n máa la gbọ́ yìí tí nǹkan kan bá ń bẹ nínú tí wọ́n sọ yìí tí ò ṣe déédéé lèmámù lèmámù nìyí ẹ jáde wá ta. àmọ́káwá dìde tẹ́kẹ́ ẹ máa kùn ká ó túmọ̀ sí pé ẹ máa ń tẹ̀sẹ̀ nìyẹn. tí ìjókòó yìí tí ọba tó láti fèsì fáwọn àtakùtẹ̀ bá mú wa pàtó sponsor jókòó mi. sẹ́ni tó lè dìde. Allahu akbar. ó túmọ̀ sí pé. òdodo jama kò pé méjì gbogbo bí tẹ bá wà láyé òdodo ni ẹ máa sọ òdodo ni ẹ máa gbọ òdodo ló lè islam yìí kó tẹ̀síwájú ṣùgbọ́n wà tó bá jẹ́ pé ìdí ìbàjẹ́ lẹ ti fẹ́ máa jẹ lábẹ́ islam ẹ jẹ́ pé ẹ ń jàǹbá islam ẹ sì ń kóbá lọ síwájú rẹ ọgbà mọ́yé èèyàn ní ọba tó máa sin náà tó dáa ṣùgbọ́n àwọn ẹni tó láwọn ẹni tí ń bá gbé láwọn wọn ò ròdòdò wọn ò ròdòdò bẹ́ẹ̀ tó ń lu tó ń lu yìí ọ̀pọ̀lọpọ̀ tí mọ̀ pé ń wàláì pé ń dípò pé yóò tiẹ̀ lọ ọ̀kan rí òkúkú àwọn ń ti wọn wọn fẹ́ gbódòdó wọ́n tún ọ̀pá dínà rẹ̀ wọ́n tún máa kọ́ra sọ pé yanni táwọn ń tẹ̀ dáa kọ́ra sọ pé òtítà táwọn ń gbọ́ ọ̀nà ni ẹgbẹ́ sọkúsọ níbo ń bẹ tádìí ẹ̀yìn tí èdè ehoro tẹ́horo yóò sì fi huwo wàláhì ẹ̀ lè rí fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ torí pé kò sí bí ọkùnrin ti ṣe lè yí tó tí olódodo ò lè fi àlòkù ọbẹ̀ gé dànù kìí ṣe mọ̀lẹ́yìn wa náà irọ́ lásán yín kàn kọ́ dáká ilé ìtumọ̀ sí kí ẹ̀yin ọ̀fẹ́ gbódòdó ẹ̀sìn fẹ́ káwọn èèyàn ṣe kí wọ́n pọ̀ nítorí ẹ̀sìn dímù èyí tí anabi sallallahu alaihi wasallam kò tí ó burú ju gbogbo ilé ọlọ́run padà fún ní ó fún ní ilẹ̀ islam fi débi táwa wà lónìí ọwọ́ àkùsọ́wọ́ ẹ̀yìn àtẹ̀mí kí làwọn náà ṣe tí islam ó tún fi kọjá bí iṣẹ́ ńlá ni wàláì iṣẹ́ ńlá ni kí ṣe ṣèyàn kan àmánà ńlá sì ni tẹ́ bá kú ní ìsìn tọ́lá ọba ń bí yín lórí ọmọ lágbájá kí nìyẹn ju tiẹ̀ lórí bẹ́sìn mi bí ó sì lọ síwájú kó tó di kó fa ayé lẹ̀ ti mà tẹ́lẹ̀ irú ò sí pa eléyìí ni kálukú wa gbọ́dọ̀ máa du àti rí èsì fọ̀ ọlọ́run fún wọn lówó ó lè rẹ̀sìn Islam lọ́wọ́ mọ́nà kí ló dé tọ̀ ń sáhùn kí ló dé tọ̀ ń sáhùn kọ́mọ́síláṣí kalẹ̀ wọn ló tún jèrè rẹ̀ èèlò ni ọ̀nà ẹni tó lọ ń bò láṣìírí tí fífi two million kọ́lé tí fífi three million kọ́lé pẹ̀lú òkú ọ̀nà tó bá díjú dá seven hundred and fifty thousand sílẹ̀ pápá mọ́ṣáláṣí ní ọ̀bà tẹ́kí gbogbo ẹ̀rọ ọlọ́run sì máa ṣàǹfààní bẹ̀ ò ní sáláìrí ládàá rẹ̀ láyé àti lọ́la kìíyà ìwọ tó lọ́wọ́ bá bò láṣìírí tẹ́kí wà oúnjẹ mẹ́ta jẹ lójúmọ́ àwọn èèyàn kan bẹ nítòsí ọ̀dọ̀ rẹ̀ tí wọn ò rí kan jẹ ó sì ń ràn wọ́n lọ ọ̀ràn ràn wọ́n lọ́wọ́ lórúkọ pé mi ń ran ẹ̀sìn lọ́wọ́ mùsùlùmí ni wọ́n ń wòrí jẹ wàláì ládàá rẹ̀ kò ní gbé fún ọ. bẹ́ẹ̀ náà ni ti kọ́ ọ́lẹ̀ wọ́n ti kọ́ sílẹ̀ bùkátà tí wọ́n ní bẹ̀ oṣù wò onídìí kan máa lukoro táwọn ti torí pé kéèyàn orí mi ọjà bíi kí ọlọ́run tó dá mi ọmọ tí mo sì ọlọ́run sì ti mà pẹ̀lú gbogbo inú ó rí pé ọlá rẹ ló ń túnṣe ọlọ́run ọba kò sì ní gbàgbé ọlọ́run ọba kì í ṣaláìmà ọba nínú òwe iṣẹ́ rẹ tó bá dijọ́ gbẹ̀ndà òkè àwọn níbi báyìí wọn lọ síwájú so gbogbo wa ń àmọ́ eléyìí Nta ń dùn ni pé kí ni tí mo fẹ sọ pé mo ṣe láti mú lọ síwájú bẹ́sẹ̀ ọ̀nà ọba tó di pé mo dára lẹ̀ tẹ́lẹ̀ ṣe kékeré máa wò láwùjọ pé níbi tá láti lágbájá wà olówó lèmi ó ti wá máa pé kí ni àwọn fẹ́ wà jẹ́nà tiẹ̀ èmi náà kọ́ mo fẹ́ wọ tèmi kò sì sí náà pẹ̀lú pé ńgbà tí lágbájá ti ná àwọn náà wà torí rẹ ẹ mẹ́jẹ̀ á àwọn èèyàn lọ́nà láti tọ ojú ọ̀nà ló dojú ọ̀nà yìí bá fẹ́ gbogbo èèyàn mọ̀nà wa wàláì wa àwa là ń ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn lọ́nà láti lọ gbọ́ ẹ di àwọn èèyàn lọ́nà láti lọ ṣe tọ́lọ̀ torí pé lópin àkúkú máa pè yàn lọ sí ìdí pé ẹ dáwọ́ fún wa owó kí ni alhamdulilayi agbálùkúra sọ̀wọ̀ sọ̀rọ̀ àbára sọ̀wọ̀ sọ̀rọ̀ alhamdulilayi ẹni kò sínú wa ti rìn sẹ́ káyé pékinì látàrí àìní bàtà kọsẹ̀lẹ̀ kálukú ló ní bàtà látàrí bá fẹ́ ṣe fáǹsì ọlọ́wọ̀ sàwábẹ̀ táwọn kan kọ́ ga àwọn ẹsẹ̀ ní máa rìn o ẹsẹ̀ làwọn náà máa rìn káyé o ọlọ́wọ̀ fi sàdánwò fáwọn so kí wọ́n á ní tọ́sẹ̀lẹ̀ so n tó kù ní ìsìn ni wípé bẹ́ẹ̀ nìkan tó bá fẹ́ lọ gbọ́rọ̀ ọlọ́run jẹ́ ọlọ́ọ̀bẹ̀ ìwọ tán fúnra ara rẹ máa polongo rẹ fún ọjọ́ máa lọ bíbá ìpọ́n lọ́mọ gbọ́rọ̀ lọ ọjọ́ máa lọ bíbá ìpọ́n lọ gbọ́rọ̀ lọ torí pẹ̀lú bẹ́ẹ̀ sí ọlọ́wọ́ lọ wájú ẹ̀yẹ máa rántí sẹ́rí dáadáa tẹ̀yìn sí fọmọlá kejì ńkọ́ lọ́mọ gbọ́rọ̀ lọ ẹ̀ mọ bí tẹ̀sán rẹ ó ti yọ sí yín bọ́yẹ eléyìn lọ́lọ́wọ́ fi ṣe sábàbí táwọn ọmọ yín ò fi ní ya kẹfìrí lọ́la wàláì ẹni tí wọ́n fà tó ní kọ́ ká lọ́mọ gbọ́rọ̀ ọlọ́run gbólóhùn lọ́lọ́run ọba yóò fi ṣe sábàbí táwọn ọmọ tiẹ̀ tí òfin ya kẹfẹ́rí lọ́la ńgbà tí wọ́n bá sí ma. tòótọ́ náà wà mà táwọn ọmọ dúpẹ́ gbogbo ẹ̀sìn ọgbà bàbá ẹ̀yin lọ́lọ́run ló ń sábàbí wọ́n gbé a kò yé yín ni ìtàtẹ́ ẹ̀mọ́ ọmọ fẹ́ sọ fún yín lónìí. bàbá ti yín kọ́lọ̀ wọn forí jìn wọn àwọn ni wọ́n ṣe sábàbí tèmi náà fi ríra tí wọ́n bá wá ṣe dáná di pé ọ níjú wọn lọ mọ gbọ́rọ̀ lọ ìdí kẹtẹkẹtẹ náà dára dáná lọ fẹ́ kó wọn máa lọ kó wọn máa ṣe abájú lọ́la tó ń bá wà ń kó kó fi àwọn ọmọ tiẹ̀ mọ̀nà kí náà bá fi mọ̀ wọn. ǹjẹ́ èèyàn ò ní sẹ́yìn lè fi tọrọ èèyàn lè fi tọrọ torí di eléyìí ẹ jẹ́ káwọ̀ jẹ́ sábàbí dáadáa ká máa múra wa lẹ́yìn wá síbi dáadáa ká máa múra wa lẹ́yìn ọmọ yín kínkínní tẹ̀ mú lẹ́yìn lónìí ó ṣeé ṣe kọjá pé lọ́la látàrí ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ mú wa ni ó ti dolùmọ̀ ńlá lọ́la torí pé tọ́mọ bá yí máa sẹ́kù lórí rẹ̀ gbogbo ọmọ sọ pé ó gbé mi náà kí n máa jókòó síwájú àwọn èèyàn kí n máa bá wọn sọ kọ́ lọ́lọ́ kọ́ lọ́rọ̀ sólò wà láì lọ́ba parí. táwọn kọ́ máa tá a mú lọ́bí fújì náà bó ṣe rí tí onífújì ń tó ti ń takòtò ti ń takòtò pé áá áá láyé yìí náà ó parí onáfẹ́ dọ́gba ńlá oní ọbẹ̀ dọ̀gá ńlá a'udhu billah ńbọ̀lẹ̀ wá fọlọ́ọ̀sì ọlọ́ọ̀sì lọ́ba ńlá ọlọ́ọ̀n la. ńlá so lọ́ba náà bá di fújì lọ́ba àwọn ẹ̀sẹ̀ kíní kàkàǹkàǹkà ìgbà tí ń ṣe kíní kàkàǹkàǹkà lọ́ba bàbá kàǹkàǹkà ló lé pé owó tún lé lé ìtorí tọ́lọ̀ ọmọ tẹ́ fún ni ẹ̀yin lẹ́ fún tẹ́lẹ̀sì ń gbọ́ ọmọ wa bí dánilẹ́kọ̀ọ́ aláyọ̀ yà lẹ́nu ọmọ náà lè jókòó jọ kàkọ́ kà gbé ìwádìí kó náà wọ́n sọ pé ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ọ̀sọ̀ ń bí báyìí àmàdúgbò fọlọ́ àmàdúgbò fọlọ so nítorí di kí ni kálukú wa ń fẹ́ fọmọ wa kí ni kálukú wa ń fẹ́ fọmọ wa torí lọ bí dáadáa rẹ̀ nítorí pé kọ̀bẹ́ ni rìn kọ̀bẹ́ ni gbogbo èèyàn bú làwọn ọ̀rẹ́ rẹ̀ bí àwọn ọ̀fálì bí àwọn ọ̀mùtí bí àwọn ológbòrò bí àwọn ológogoro bí àwọn olè bí àwọn alágbèdá àwọn ọ̀rẹ́ rẹ̀ a sì ń ráyè padà lódodo wàláhì à ń ráyè padà lódodo ṣùgbọ́n ẹ jẹ́ àtúnṣekúnṣẹ̀ wà lọ́nà pé èmi fẹ́ soríire sẹ́ mọ̀ ń fẹ́ pé tó bá di lọ́la kìíyàm tí wọ́n bá ní kí n ọlọ́wọ́n bá ní àwọn wọ̀nyẹn wọ́n ń ta ọ̀rọ̀ ọlọ́wọ́n bá lówó pọ́kú wọ́n sì dí àwọn èèyàn lọ́nà láti gbàtọ́ náà láti ṣe tàbí Muhammad sallallahu alayhi wa sallam innahum sa'a ma kanu ya'malun dájúdájú èyí tí ṣe ó burú èyí tí hù níwà ó burú kó a ṣe burú tó bá ṣe pàgùnmu ni mo bá ń tà pàgùnmu mi sì ń ṣiṣẹ́ dáadáa ẹlòmíì náà wọ́n ń tà fún mi bíi tèmi tó ṣe pé tiẹ̀ ṣiṣẹ́ dáadáa ó ti wá tọ́ tèmi wò ó ti rí bí ṣe máa ṣiṣẹ́ sí ó ti wá dán tiẹ̀ náà wò ó rí pé yàtọ̀ sí bí ẹni ń da gàrí sẹ́nu ẹ̀rọ ọmọ ọba pé tí àwọn èèyàn bá fi lè wá ra àgúnmu tèmi lọ́jọ́ kan tó bá fi lè dán wò tẹ́sí rí pé ṣiṣẹ́ dáadáa báyìí òkúta aláwọ̀ bọ̀ torí ẹ̀ òun náà máa pèpè fáwọn èèyàn tí wọ́n máa ń rajà lọ́dọ̀ ọ̀gẹ́ ẹ máa ń ra bomi o tiwa ọba ti jágun mu tiwa ilé ọba mu ọ̀rá mu ok èmi wá padà mà ipe wọn lọ ń bà mí ìwọ ló ń sọ̀rọ̀ tèmi láì dá agúnmílásẹ mọ́tà ṣé ìpèsè rẹ ló ń ṣe ń pe ọba tẹ̀lẹ́jẹ̀bi lágbájá òsì ó ní bóòlù sí bá tiẹ̀ jẹ́ ah, ìmọ̀ sọ báwo yẹn kọ́ mọ́ ara fún un lọ́dọ̀ mi nì báwo wá lẹni tí ń dí àwọn èèyàn lọ́nà láti gbójú ọ̀nà lọ ẹ wàá kó ń wà rí sọ ń wà rí èyí èèyàn kéèyàn gbogbo àwọn èèyàn kéèyàn làwọn máa gbé tiwa àwọn tí wọn fẹ́ kẹ́sìn Ọlọ́run bó nílọsíwájú àwọn tó fẹ́ kó bá lọ síwájú súnmọ́ anábì sọlọ́lá àdìsẹ́lẹ̀ là máa gbé ga wọ́n ń joyè nínú ẹ̀sìn Islam ẹ̀yin ti gbé wọ́ wọ́n fi àjọyè oríṣiríṣi ẹ̀yin gbé àwọn ẹni tí wọ́n fi joyè rọ̀ ẹgbẹ́ wọn sórí òsùn ẹ wu agbọn abo ni wọ́n ti ràn Islam lọ́wọ́ àwọn agbọn abo wọ́n sì ti ń kó bá lọ síwájú ẹ̀ ẹ̀ rí i pé àwọn ẹni tí ń sa ìdá gidi ilẹ̀ yìí ń pálí. lẹ́ ń pè léyàn lẹ́ ń pè yàn lẹ́ ń pè léyàn pàtàkì bó wàá lẹ́nu ibú tí tún rí bó làwọn èèyàn kò sì tún rí wọ́n fi àwọn ọ̀daràn lẹ̀ wọn ò ṣe ní sùtà ẹ̀sìn tán lọ́wọ́ bá làwọn ń gbégi dínà rẹ̀ kò ní wù wọn pé kí ìlọsíwájú Islam torí pé àwọn òkú tí ìlọsíwájú bá bẹ̀ Islam irú àwọn ò ní jẹ́ nǹkan ti torí rẹ̀ ṣe di Islam pé tí Islam bá lọ wájú ò ní torí pé yọ hàn sáwọn èèyàn pé wọn lásán lò yọ wá ti torí rẹ̀ sí tánàdì kí islam ọlọ́wájú ọ̀pọ̀ ẹ̀mọ́yẹ tó wà nípò ńlá tó lè ṣe sábàbí kí islam ọlọ́wájú ló di lọ́nà torí tí islam yẹn bá fi lè ga ohun ò ní jẹ́ nǹkan kan mọ́ sọ irú eléyìí kí lọ́ọ́ sọ fọlọ́n tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù iṣẹ́ búlẹ̀ ṣe o tẹ̀ ń dínà mẹ́sìn ọlọ́ wọn fẹ́ kọ́ mọ́ṣáláṣí sádùúgbò mùsùlùmí ni ẹ̀yin àtàwọn kèfèrí lẹ́wà lọ lẹ̀dí àpòpọ̀ àníjẹ́ mọ́ṣáláṣí ó wù ládùúgbò yìí bá a ṣe ń gbé lálàáfíà tó sí mọ́ṣáláṣí ó tẹ̀ tẹ́ wa lọ́rùn ẹ́ ọ̀dájú pọ̀ ní bù ni. ìpè torí wọn mọ̀ sí Allahu akbar Allahu akbar nọ́nọ́nọ́nọ́ àfariwo ládùúgbò wọ́n sì ń pariwo pé àfikọ́ gbà fún kìnnìkan lóru àfikọ́ gbà fún kìnnìkan tó bá gbà fún kìnnìkan gbogbo ayé òjò kálukú sùn ládùúgbò àmọ́ mọ́ṣáláṣí lọ́sẹ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́ọ̀ ọ̀tá àlọ́síwájú Islam wọ́n ti wá béèrè ilẹ̀ ládùúgbò wa gbogbo náà rí wọ́n sí gbà wọ́n ní òrùn wọn ní ah, olùjẹ́ mọ́sálásí wọn fẹ́ pẹ́ mọ́ta fún ọ mùsùlùmí ni bá mọ́ta fún ọ. la ilaha illallah ẹ̀ tó ti ṣẹlẹ̀ àìmọye ẹ̀ tó ti ṣẹlẹ̀ torí di eléyìí báyìí nígbà tí bàbá wa jẹ́ni tí ń ṣe tánà díẹ̀ sí ọlọ́ bóòlù sí wa fẹ́ rọ́nà lọ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàm tí wọ́n jẹ́ mùsùlùmí òun ronú kó òun gbé àpò ìrẹsì kọ̀ọ̀kan fún wa nínú Ramadan yìí sẹ́mi pé ntọ́ da ni ẹnìkan ní kí akókí ẹ má dánwò ẹ má dánwò ẹni bí hmm, ilaha ẹbí ń dínà orí gbogbo tóun bá fẹ́ gbàgbé èyí tó rẹ̀ ńkọ́ kò gbàgbé so ẹ má dínà òre inú dínà òre ńkọ́ dínà kẹsì ọlọ́wọ́ bọ́ tẹ̀síwájú wọ́n sì dánilẹ́kọ̀ọ́ nu mọ́sálásí kan wọ́n bá òyìn sọ ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ kò jù bẹ́ẹ̀ lọ bá wọ́n sì ń ṣàlàyé rẹ̀ wọ́n á ní à gbogbo dáàsì ní máa tako gbogbo dáàsì ní máa tako ó ní káwọn ṣe dọ́kẹ̀jọ òkú ọ̀dà oníkà máa ṣe jọ́kẹ̀tọ̀ ọ̀dá oníkà máa ṣe ogójì ọjọ́ ọ̀dá oníyàwó táǹtún ṣe ọ̀dá ẹ dàpọ̀ èwo lọ́wọ́ dànù gbogbo ẹ̀ èwo lọ́ọ́ dànù gbogbo ẹ̀ sọ wọn ní kẹ́sì dáadáa sóbì yín ó burú ni wọn ní kẹ́sì náà ó burú ni wọn ní kẹ́ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam sọ sọ pé burú ni wọn ní kẹ́ pọ̀ dáadáa níbi àti ṣe sọ láti sókù lára táwọn sọ pé burú níbi tá sọ ni pé pọ̀ ń bẹ̀ dáadáa nítorí pé bá rí yẹn ogójì nínú ẹni tó ṣe sọ láti sókù lára tí wọn kì í ṣẹbọ sọlọ Ọlọ́run gba ìpẹ́ wọn lórí rẹ̀ ààrẹ èèyàn mẹ́ẹ̀ẹ́dógún èèyàn mẹ́wàá wọn bá pọnù níbi à ń ṣe sọ láti sókù la tọba adijọ kẹta ẹjọ kẹjọ ooo yawmul hajjil akbar jọna kálukọ wa wa tilétilé náà ni wọn bá pọnù ra wọn abẹ́rẹ́ pọnù ewu lẹ́sẹ̀ tó dáa tí wọ́n ní ọ̀dà gbọ́n wọn sọ wá sọ pé ìtẹ́ǹsì torí ẹ eléyìí túmọ̀ sí pé wọ́n wà á mọ ọwọ́ náà láti ṣe tánàdì rẹ̀ wọ́n lè gbé dánilẹ́kọ̀ọ́ yẹn ẹ ó ti ń pẹ́ jù nwi ti ń pẹ́ kò sí sọ pé ntẹ́ ń wí <laughs> ntẹ́ ń wí ẹ kò bá lẹ́jẹ̀ mu àwọn sọ pé dánilẹ́kọ̀ọ́ yẹn ń ok tí dánilẹ́kọ̀ọ́ bá ń pẹ́ ẹ á tún wípé tábà pé mítìn a máa ẹ ma dá dúró ọ̀dà kúburú. ńgbọ̀ ya wọn ẹ tábà lè máa dá dúró aago méje àbọ̀ náà wọ́n bẹ̀rẹ̀ o méje àbọ̀ alẹ́ wọ́n o ní ẹ dá dúró kọ́tà tó eight. <laughs> mélòó náà wà ẹ sí <laughs> subhanallah. wọ́n sàmọ̀ wọ́n nà kí nǹkan wọn má tẹ̀síwájú torí eh, bí nǹkan ẹsẹ̀ ń lọ àbí òye wa bí nǹkan ẹsẹ̀ ń lọ wọ́n bá wọn lòlú ẹ̀ gan àbí òye àwọn ò tí ì wí ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù bẹ́ẹ̀ náà ni àwọn kan wọ́n ní ẹ eh, dánilẹ́kọ̀ọ́ yẹn ibi tí ń lọ gbogbo àwọn ṣéwù ṣéwù atán ti kú àwọn ṣéwù ṣéwù atán ti kú lájọ ṣe tọ̀rí pọ̀ táwọn fi kú sọ ẹni à lè tó tutọ́ náà ẹjẹ́ àkọ́kọ́ sí ìdánilẹ́kọ̀ọ́ ìlédè kúkúrú la ilaha illallah wọ́n mọ wọ́nà láti dínà mẹ́sìn ọlọ́ọ̀nà àbí ìtọ́ ma tìlà àwọn èèyàn ń bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ ọkà tilẹ̀kùn mọ́ṣáláṣí kí ló dé ní ti fi òpin sí yìí <laughs> so gbogbo ọ̀nà sá kó lè jẹ́ pé kò sí ọ̀rọ̀ ọlọ́run mọ́ ẹjẹ́ máa ráwọ̀ yẹn kan jẹ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn náà ìtumọ̀ rẹ̀ nìyẹn tó sì dáa bẹ́ẹ̀ jẹ̀mà kò dáa bẹ́ẹ̀ àwọn ò sọ pé túláàsì kí wọ́n wà àwọn ẹrú ọlọ́run tó fẹ́ wa má lè torí ẹ̀ ẹ ká gbìyànjú láti jẹ sábàbí àgádágodo bàjẹ́ kábàsì jẹ́ àgádágodo dáadáa kọ́kọ́rọ́ àìdá kọ́lọ̀ wọn bá kọ́ra wà lọ́wọ́ ọlọ́ni láyé kọ́bó náà fi mọ́mìnì ilẹ̀ ń wọlé ẹ̀dẹ̀ mọ́ ọlọ́run tuntun wí àní àwọn ọ̀tọ̀ náà wọn ò ní sàkíyèsí wípé mọ́mìnì yìí o ìbíjọ dàwà pọ̀ wọn ò sì ní sàkíyèsí pé mọ́mìnì o àjọlájì ń bá àlè ṣe ra wájà ń bá rárá àwọn ò ní ọlọ́ni wa ulaika humul mu'tadun ọlọ́ni àwọn làwọn ọlọ́tẹ̀ àwọn kèfèrí ni àwọn ọlọ́tẹ̀ gbogbo èèyàn tí ó wò pé mọ̀lẹ́bí ni tí fi ń sọ níjàmbá gbogbo èèyàn tí ó wò pé àsọyépọ̀ ìgbọ́ra ẹni yé kan wà láàrin tó fi ń ba tiẹ̀ jẹ́ ọ̀dájú àwọn gangan lọ́lọ́tẹ̀ ọlọ́wà ní bẹ́ẹ̀ فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون مجا ملانيو ọlọ́wọ́n bá ti ní ká bá wọn jà ọlọ́wọ́n bá sì ti tú àṣírí wọn fún wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ kí wọn ò ní ṣàkíyèsí pé mọ̀lẹ́bí ni wa wọn ò ní wo àdéhùn kan táwọn fi máa sá wa tí fi máa pa wa ọlọ́wọ́n á ní ẹni tó tún lè gbà yín pọ̀ bọ́ọ̀dì dọ̀kan tẹ́ẹ̀fì ní dẹdẹ ara yín ká mọ̀ tẹ́ẹ̀fì ní dojú ìjà kan ó mọ̀ ó náà ní kí túbá a sì ti mọ̀ pé tí ọba túbá kí ni ọ̀dà yóò di mùsùlùmí tọ́sẹ̀ ọba túbá kí ni ọ̀dà yóò di mùsùlùmí ajẹ́pẹ́ tí wọ́n bá túbá táwọn náà gba Islam nínú wọn náà ń wọn lè bá ọlọ́run kò túbá rẹ̀ ọ Islam. ọlọ́run ni kò túbá ìtúbá rẹ ọ̀nà islam ṣebí wọn náà ń wò wípé àwa náà ò lè bá wa ṣe ò lè gbá tiwa ayájú pẹ̀lú condition táwọn náà bá lè di ẹni tí ń ṣe irú ẹ̀sìn tiẹ̀ wọn náà rò ní tí wọn náà rò ní ọwọ́ ah, condition yẹn ti wà very strict kí ni wọn náà rò sábà ti ń kan láyé táwọn òkú tó ebi wọn náà pé alẹ́ ni tó sì náà àwọn náà sì ń wọ ọ̀pọ̀ òsì òríran ọ̀fọ́jú so torí di eléyìí ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá ló sì ń bá wa sọ̀rọ̀ ọba tó dá wa tó dá wọ̀ ó ní tó bá tó gba Islam kìí ṣe pé káwọn wá yí padà ká dirú tiẹ̀ èyí wà lójú ọ̀nà kó tó wá lọ fìgbẹ́ sọ̀nà ọlọ́ni tó bá túbà tó gba Islam kọ́ wa tó bẹ́ẹ̀ ní mọ̀gbà islam ọwọ́ amọ́síláṣí ó kéde islam rẹ̀ inú wa ń dùn wọ́n wá ní hayya ala sọ́lẹ̀ ó ní òun mm, mm, mm, ọ̀fọ́ bọ̀ wí pé wọ́n máa ṣe sọ́láàtì òun kàn gba islam òun fẹ́ kẹ́ pọ̀ oníkéle Luqman ó kọ̀ yẹn ló wò ah, Luqman tí èsè sọ́láàtì mùsíbà ó lóun ní ṣe sọ́láàtì ó ń ṣe sọ́láàtì náà ó tó bẹ̀ tó bá ti di mùsùlùmí ọgbọ́dọ̀ sojúṣe islam ojúṣe mùsùlùmí ètò pàtàkì lẹ́yìn at-tawhid oníkíni as-salat ọlọ́ni kan máa gbé sọláàtì dúró wọ́n ti túbá wọ́n sì ń gbé sọláàtì dúró wọ́n á tẹ̀wé zẹ́kẹ́ wọ́n sì ń yọ zàká ẹni tó lówó yọ yọ zàká túláàsì o yéésì kan máa ṣe sàrà fáwọn èèyàn wọ́n máa fi fifty naira ránṣẹ́ sí wọn náà búlọ́ọ̀kù ó lè tuntun ni nígbà náà ń kọ́ nítorí tó jẹ́ wúwo sátìyọ iye tó lọ́wọ́ bá nípa wà á tẹ̀wò zakat tí wọ́n sì ń yọ zakat fẹ́ ikhwanukum fi ddin ajẹ́kọ́ ọ̀dọ́mọ ẹ̀yà yín nínú ẹ̀sìn tálọ́mọ ẹ̀yà wa ọlẹ́ntẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ báwa náà ṣe gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó sì sojúṣe tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ báwa náà ṣe ń ṣe ó tún máa sì pé ń ṣe sọláàtì ń sì ń yọ zakat ó ń gba islam àmọ́ òní ọgbọ́dọ̀ gba islam kó sì máa ṣe ojúṣe mùsùlùmí ìgbà náà ló tó dọmọ ìyá wọn eléyìí túmọ̀ sí wípé tọ́ba wa gba islam ó ń ṣe sọláàtù nìkan ó sì lówó kọyọ zakat sọmọ ìyá wa ni kí sọmọ ìyá wa torí pé zaka ọmọ ìyá sọláàtù ni ẹnikẹ́ni tó bá sí ìyá wọn ọlọ́tọ̀ sí bàjẹ́ alógun ó lóun gba islam zaka nìkan ló wọ́n máa yọ pọ̀tù yẹn ó ti pọ̀jù ó ti pọ̀jù lójúmọ́ òun ò ní lè ṣe òun wà bízì aṣọ ìpè gbígba islam yíyọ zaka àìṣe salat kò sọ ọdọ ọmọ ẹyà wa kò ọdọ ọmọ ẹyà wa ajẹ pé kí lọ sọ wá ọmọ ẹyà jàmà àwa gbọ́ lọ́wọ́ bá gbọ́ à ń ṣe salat ẹni tó lówó ni wọ́n á sì ń ṣe kíni ó yọ zakat tọ́ba ni láàrin ajẹ zakat àti ayọ zakat múkà òwúrọ̀ sí ayọ ni àbí ajẹ aha oníkálukú wa ló wù káwọn náà jẹ́ ẹni tí wọ́n máa yọ kìí ṣe ẹni tí wọ́n máa jẹ́ kọ́lá wọn kó ṣe bẹ́ẹ̀ fún wa ní rọ́ọ̀lù. fa ikhwanukum fi ddin ajẹ́kọ́ ọ̀dọ́mọ ẹ̀yà yín nínú ẹ̀sùn. láàrin ọmọ ẹ̀yà tí ìyàjọ bí wa bàbá jọ bí wa àtọmọ ẹ̀yà tí ìyàjọ bí wa bàbá ọjọ bí wa ṣùgbọ́n ọmọ ẹ̀yà tí ìyàjọ bí wa tí bàbá jọ bí wa ọ̀bára sí Islam ọmọ ẹ̀yà tí ìyàjọ bí wa tí bàbá ọjọ bí wa anjọ́ sí Islam ọmọ ẹ̀yà èwo ló lágbára jù ọmọ ẹ̀yà ti Islam torí ẹ má fi àwọn ọmọ ìyá rẹ mùsùlùmí ṣeré o ẹ méjì ajẹjẹ pé bá a ṣe jókòó mọ́ṣáláṣí ìdánilẹ́kọ̀ọ́ ló jẹ́ àfẹ̀gbẹ́ tira wa tá a bá ti jáde á kàn máa lọ́n lọ́pọ̀ àríra wa rí oníkàlùkọ́ kàn máa ṣe gbọ́ngbọ́n síra wa ni a ò burú eléyìí ni máa ṣẹlẹ̀ láwùjọ wa ọlọ́wọ́ bọ̀ fẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bọ̀ fẹ́ bẹ́ẹ̀ jíjí ọmọ ẹ̀yà dáadọ́jọ́ ọmọ ẹ̀yà látàrí islámi ó ju ọmọ ẹ̀yà tí ya kan náà bàbá kan náà jọ bí wa lọ tí ì bá ti ṣe mùsùlùmí torí rẹ̀ ẹjẹ́ ajé ọjẹ́ pé bá ń ṣe ń pàdé ń bi ìdánilẹ́kọ̀ọ́ ìrẹ́pọ̀ tí ó ní agbára ju gbogbo ìrẹ́pọ̀ lọ́yọ́ wà láàrin wa ìfẹ́ máa ran ara ẹni lọ́wọ́ tí ó lágbára ju gbogbo ìfẹ́ máa ran ẹni lọ́wọ́ lọ kọ́ wà láàrin wa torí pé ọmọ ìyá àti ẹ̀ lélẹ́yìí báyìí tí ó bá dùn mọ́ àwọn lórí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ń bọ̀ ọyọ̀ tó bá sì kan àwọn lórí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ṣe wípé wọ́n mọ̀ ọ́ bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ọmọ ìyá rẹ̀ ní lódodo yẹsẹ kí taba ti wá jáde mọ́ṣáláṣí kálukú àmọ́ lọ́lọ́ rẹ̀ yóò máa ṣèṣe pé ń rí ọ rí tí ìwà jẹ́ pé awádánilẹ́kọ̀ọ́ ń bó mo ti rí ọ do you know me do you know who you are talking to àmọ́ màmá na i'm talking to my brother in Islam bí wọ́n ṣe sọ fún un torí délé ọ̀dọ̀ wa jama ẹ jẹ́ ká lu àǹfààní yìí ká tún ìjọba wa wa ṣe dáadáa ẹlòmíì lọ ilé nìsín ó sì gbé mọ́tò wa ó nìkan ló wà nù mọ́tò yẹn ó tún kọ àgá mélòó àgá bá ti wọlé yọkàn nọọkì gbogbo àga gbogbo lẹ̀kùn yìí kó o ṣe wá ọmọ bó ṣe padà sọdá abẹ tó bàbá alálùpùpù oníkálọ́wà yóò sọ àgbọn ọṣẹ́ rẹ̀ pẹ́pẹ́pẹ́ lórí otu ẹsẹ̀ láwọn àlejò náà tó bá ti wá àlejò náà àlejò sọlá kò sí níwáyé o <laughs> ọmọ ẹ̀yà ńlágbára kò ńlágbára so ẹjẹ́ á jẹ́ kí ìjọmọ ìyàwó lágbára sẹ́ẹ̀rí látara àwọn nǹkan kéékèèké òun láti lè rọra lọ lórí nǹkan ńlá níṣẹ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ọlọ́run ọba wa ó lè sí nàfẹ́lò míì tí ò lérò pé kí ìwọ́n wà ní ìsìnkọ́jẹ́ pé ó ní iṣẹ́ kan tó ń ṣe iṣẹ́ yẹn sì pàtàkì kò lẹ́ni gbéṣẹ́ fún wọn adé dàkún ẹ bá sọ fáwọn èèyàn mò ń ṣiṣẹ́ báyìí wàláhì kó tó jáde mọ́ṣáláṣí lẹ́nu kó bá ní òun sì fẹ́ bẹ́ẹ̀ yẹn rú ètò òsì fẹ bẹ́ẹ̀ yẹn pọ̀ àmọ́ kọ́ wọ́ àwọn fẹ́ dàn wò lọ́la bá máa sẹ́wọ̀n lọ́ba parí ẹlòmíì wà tó jẹ́ pé ó ń ní náà ni kéde wàláhì ni ọba rí torí pé a ti gbà pé ìjọba ẹ̀yà ti ń bẹ láàrin tó kéde wọ́pọ̀ ẹni tó wá síta kó àwọn ó ń bọ̀

so gbogbo ra ọle àwọn náà ọ̀rẹ́ ni wọn ọmọ ìyá làwọn kọlọ ọmọ ṣètò wa ọlọrun báyìí ń ṣe àlàyé àwọn àyà wa fáwọn ẹni tí wọ́n mọ̀ tó ibi tá a dúró ní lónìí la ń bẹ̀ ilé àwọn orúkọ rẹ̀ tó dára àti àwọn ìròyìn rẹ̀ tó ga kò sí wa lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí wọ́n máa gbọ́ tiẹ̀ tí ó sì máa tẹ̀lé ọlọ́wọ́ bá kó sí wa láǹfààní pẹ̀lú ìmọ̀nà àti ìmọ̀lẹ̀ alukur'an kó sí wa lọ́kàn nínú àwọn ìjọba anabi wà lùjánà ní rọrùn sọ wá fi àsìkò yìí tó wa létí pé pẹ̀lú ògọ́lọ́ ìsinú tó wà ń bí lọ́la ṣùgbọ́n gbogbojọ́ tuesday anídàálẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ náà lẹ́kọ̀ọ́ ní gbogbojọ́ tuesday so tafsiri wa tún dijọ́ làrúbá ìyẹn ni pé lọ́tùnla